يقول الله عز وجل في الآية الثالثة والثلاثين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون لهم لدى أخواني ومما وعيائي irú àwọn ẹrù ilé ìjọba ṣẹbọ lórí ìranu àti rẹgbẹ àti ìgbàgbọ́ eléyìí tí orí má àti bí lẹ́yìn tí tẹ lágbàgbé àwọn padà fi sílẹ̀ lọ́jọ́ kan ọlọni aliyanburuna illa an tasbihumul kí ni wọn retí. wọn àrètí kankan ju káwọn màláíkà ọdẹ wá bá wọn láti wá gbẹ̀mí wọn lọ ọjọ́ ọkú ni wọn àrètí pípọ́ ọba kọ àwọn kọ́kọ́ àwọn kọ́lọ̀ wọn gbẹ̀mí àwọn ìjọba pàpà jáde kọjá sí ìdí wọn àrètí òjò bá ń lọ ìdí nu tọ̀pọ̀lọpọ̀ wọn fi kọ̀ láti ronú pìwàdà ọ̀pọ̀ ẹ̀mọ́ iye wọn ọkọ̀ láti pàwàkíwà ọkọ̀ láti pàtì ẹsẹ mà wípé táwọn màlẹ́kà bá wá láti wá báyìí téèyàn ti wá jẹ́ ní síkì ti tọ́lọ́ tẹ́lẹ̀ ọjọ́ àbámọ̀ ńlá lọ́jọ́ tí màlẹ́kà ó ti wá báyìí ọjà ìjọ ń retí ojú pé káwọn màlẹ́kà ó ti wá bá wọn lọ yọ̀ǹbọ̀rún nàbì kí ẹ ti wíwò nítorí pé yanzur tó bá wá tó bá ní tó bá wà muta'addiyan pẹ̀lú ìlà ní ma túmọ̀ sí nadhar al-ayn ní ma túmọ̀ sí ike yẹn ń wò pẹ̀lú ojú ṣùgbọ́n tó bá wá sí nǹkan kan ọ̀jẹ̀pọ̀ ńlọrọ̀ lọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan lọ sọ́dọ̀ rẹ̀ tó ma túmọ̀ sí ike jẹ́. كيبلا سيكي هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور wọn ò retí nǹkankan bí kọ́lọ̀ wọn bó dé wá bá wọn lọ wọn ò retí nǹkankan bí kọ́lọ̀ wọn bó wá bá wọn lọ tẹ́lẹ̀ ìbáyé wọn àwọn ẹni tó jẹ́ kèfèrí lẹ́yìn ìgbà tán ti gbà kórè kẹfìrí làwọn fẹ́ kú sí wọn retí kankan títí malẹ́kọ̀ dé lọ bàtí malẹ́kọ̀ ti dé wá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa wọn náà lásán kó kú rẹ̀ àwòyẹ ti yẹ ọmọrọrọ bẹ àbí ebi ń tán retí wọn náà ní kíkpéǹdé àlùkìyàmù dé wọn retí kankan ju kíkó dé lọ wọn ò tún retí kankan. ju kígbe ndé alùpùpù mú dé lọ ẹ̀yin màkàtí kó bá ti dé gbogbo wa téèyàn bá ń tí ọ̀dà kò sọ́nà fún yàn má láti ronú lati ayé òsì láti tọrọ àforíjì fẹ́ni tí kú bá ti dé wá bá níjọ́ tẹ́rì màláìka tẹ́ bá ti jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ sẹ́ni tó fọ́n ní rọ́ọ̀dù lọ́jọ́ náà nínú صلى الله عليه وآله وسلم قل إن الله يقبل توبة أحدكم ما لم يغرغر ọlọ́run bá yọ máa gba ìrònúkúwàdà ẹnìkọ̀ọ̀kan wa lópin ìgbà tí ọba tè máa kọ̀ọ̀kọ̀ kú lọ́wọ́ lẹ́mìí rẹ bá ti dé gbogbo rẹ wọ́n wá lọ tọrọ àforíjì kò sáyè láti tọrọ àforíjì sígbà yẹn là yín retí ó túmọ̀ sí pé àtẹkù lẹ fẹ́ hù ọ̀daràn bẹ́ẹ̀ náà níjọ́ gbẹ̀ndà òkèèyàn ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti ronú kíwà ẹnikẹ́ni tó kọ̀ láti túbà ẹnikẹ́ni tó kọ̀ láti sùn náà lódodo tí wọ́n rò péjọ gbẹ̀ndà òkèèyàn olùlọ́wọ́ ti bẹ́ẹ̀ kò lè wúlò nítorí pé tó bá ti jọ́ gbẹ̀ndà òkèèyàn nínú ìròyìn ọjọ́ yẹn náà ni yawmun la yanfa'u nafsan imanuha. لم تكن آمنت من قبل ọjọ́ tó ti pé mánì ẹnìkan ní ti láǹfààní tó ọba ti jẹ́ pọ̀ gbàgbọ́ láti ọjọ́ yìí ẹni tó bá tó péjọ pé nàìjíríà ló ń fẹ́ ronú pìwàdà ló ń fẹ́ fi rádaràdá sílẹ̀ nítorí dájú ni pé ń tanra rẹ̀ jọ torí ẹ̀ lánàá bisọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ tó ti sọ pé látàn kọ́tẹ̀ ọ̀lù ìdúrọ́jọ́ hàtà tàn kọ́tẹ̀ àtẹ̀wọ́bẹ̀. ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها أنت قد لا تلو كفري لا تلو إسلام أنكروا نبتو وتذكروا لون lọ síbi tá a ti lè sin náà kò ní tán o ó di ìgbà tí tuntun bá bá tán ẹ rí tuntun bá kò ní tán ó di dọ́gbọ́n bá yọ láti bò wọ́ rẹ̀ ó túmọ̀ sí pé tóòrùn bá ti lè yọ láti buwọ́ rẹ̀ kò sí ìmánì kan tí ó wúlò fún ẹ̀wọ̀n lọ́jọ́ náà lórí ẹ̀ ẹni tó bá fẹ́ ṣoríire kò ní dúró dìgbà tó kú bá dé ẹni tó bá fẹ́ ṣoríire kò ní lọ́la àtijọ́ gbẹ̀ndà òsì àmọ́ kó tó di kó tú bá ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ lọ́wọ́ dé tó jẹ́ ìpín láyé ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ọmọkùnrin kan wà tọjẹ ọmọ àwọn yahudi wọn ni máa ṣe ti ọmọ ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam ọmọ yìí wá sáré anabi wa gbọ́ nípa rẹ̀ ọbẹ wò àti wọn bẹ wò wá rí i pé bí ìgbà tí àárẹ̀ ọlọ́jọ́ ni àti kọ́ ọmọ yìí ó súnmọ́ kókó láìpẹ́ láìpẹ́ anabi wa sọ fún kókó pé la ilaha illallah súnmọ́ àwọn kèfèrí ọmọ yẹn tó wá wojú bàbá rẹ̀ kí lè rí anabi ó ti sọ pé àníkọ̀ọ́sọ láìláì yóò tún wojú bàbá rẹ̀ ńgbà tó yá bàbá rẹ̀ ní ọgbẹ́ abẹ́lẹ́kọ́ọ̀dì gbọ́rọ̀ sànàbí lẹ́nu ọmọ yẹn bá sọ pé la ilaha illallah ọ̀wé òwe nǹkan mí máa lẹ́yìn rẹ̀ lẹ́mí bá bọ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ àgbà ike alhamdulillahi alladhi anqadahu minan nar gbogbo ẹ̀yin tọlọ́run bá ní ọba tọlá níbi àtiwọ náà wọn ní tí a bá fi lè lọ àti ronúpìwàdà àti túbà wa tá a bá fi lè lọ́la dìgbà tí ẹ̀mí bá ti dé gbòǹgbò ìrònú pé wàdà àti tú báyìí kò ní wúlò gbọ́dọ̀ ṣe wúlò fún mi. bákan náà Abu Talib ẹ̀gbọ́n ló jẹ́ sí bàbá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n rán ní sànàbí gbẹ̀gbọ́n bàbá rẹ̀ ọ̀n pọ̀ kakú lọ́wọ́ ẹ̀ wá yọjú sí Ànábì sì yọjú sí Abu Talib káfíìrì ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ ó tilẹ̀ jẹ́ pé ọba ara rẹ̀ jìyà òun náà ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí àti dáàbòbò anábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹsẹ̀ máa ń gbé ẹni tó bá gbé tó bá gbé fún ẹ yẹ káwọn náà gbé fún irú wàhálà tọkùnrin ti ṣe irú ìyà ti jẹ lórí bẹ́ẹ̀ Islam bí ó ti ṣe gbèrú sí irú wàhálà tó ti ṣe irú ìṣòro tó ti dojú kọ lórí bẹ́ẹ̀ islam bẹ́ẹ̀ ti ti lọ wájú sí àti irú ààbò tó ti pèsè fanabi Muhammad sallallahu alayhi wa sallam anabi fẹ́ sàn lẹ́sìn anabi wa sọ fún mi sọ pé la ilaha illallah wọ ẹ̀gbọ́n bàbá mi sọ pé la ilaha illallah màá bọ̀ fi gbólóyìn màá bọ̀ fi ṣe awáwí àti àwíjàre lọ́dọ̀ Ọlọ́run tó bá ti jọ gbé ndàlùfíà àwọn ọ̀rẹ́ méjì wà ń bẹ lọ́dọ̀ Abu Talib nígbà yẹn àwọn olórí ikú ọ̀rẹ́ tí ìbàtẹ ní jẹ tí jẹkítẹ ní ọ̀tá dànù wọn á wò pé àtọrọgọbù an millati Abdul Muttalib ṣé ó fi ẹ̀sìn bàbá rẹ̀ lọ ah ìgbà máa ń bẹ lára bàbá bàbá bàbá yìí torí pé àwọn èèyàn torí bàbá wọn ìlànà bàbá wọn ọ̀nà bàbá wọn tí bàbá ti tí bàbá fi kú àlè sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ òkú wọn náà. ìdí ìnà tó fi jẹ́ pé ẹ̀rí táwọn èèyàn tí wọ́n takú wọn lé tí wọ́n ya apẹtí lápá tí wọ́n kọ́ yẹn papọ̀ sí òdodo tí wọ́n ń gbọ́ wọn làwọn ò lè fi ṣiṣẹ́ nítorí pé táwọn bá gbọ́ àbí táwọn bá ti gbà níṣẹ́ ni ọ̀dàbí ẹni wípé àwọn fúnra ara àwọn làwọn fọwọ́ fapá ilé àwọn bàbá àwọn ya àwọn ti gbà pé bàbá ń kọ́ ó kú lórí àìdá lédè kó lórí ikú ni bàbá ọmọ àárín kan ò sí ní pé bàbá rẹ̀ ló lórí ikú ajẹ́pẹ́ tí bàbá ń sekú lòun ó sekú ìdí ìnà tó fi dàbí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ti wá yí ajá tí ó sọnù tí ò ní gbọ́ fèrè ọlọ́dẹ bàbá wa iná sáni sáà tẹ́fẹ́ sọ pé bàbá wa ní sórí àná wọn kù sí tẹfẹ sọ pé bàbá wò ríran ọgá rọ bàbá wa àní bàbá yẹn ò ríran afọ́jú gidi afọ́jú yáàtú náà bàbá yẹn ọmọ nǹkan ti bàbá ti bàbá yìí náà wọn máa wo wọn mọ nítorí kó bá bù sọlẹ ǹgbà tí àwọn olórí bọ́ọ̀lù táwọn sọ fún kọ́dà nìkan ni wọ́n padà gba Islam kẹ́ máa wò nǹkan atóhun atẹlómi ló ti jẹ sábà tó jẹ àbùsọ́ọ̀lù fòfò wọn náà tó wọn ni anabi òye wi sanabi àti sọgbẹ sọlá ìlà ìlọlọ àwọn náà tó fi ti wọn tó fi ẹsìn bàbá rẹ lẹ nípa nígbàgbàyìn lọba ni huwa ala millati Abdul Muttalib huwa kọlọsọ ẹni tó gbọrọ wa lórí rẹ pé kọ nítorí pé tí àbùkọ́lì sọ́jọ́ náà nìké ana èmi à èmi kọ́ ẹni tó gbọrọ wa pé òun o. wúwo owó alẹ́mi lẹ́tí Abdul Muttalib ẹ̀sìn bábọ̀ lòun kù sí kọ́mọ́ bàjẹ́ kó ní diri o àwọn èèyàn yóò sọ pé wọ́n kọ̀ ká lọ kú nànàbì sallallahu alaihi lọ bá wọn ti sọ sọ ẹnìkan ẹnìkan wí ọ̀rọ̀ àǹfààní rẹ̀ kí á nìtú mọ̀ọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam tòní inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir ọlọ́wọ́n máa gba dúdú bẹ́ẹ̀ nìkan nínú yín lópin ìgbà tí ọba tẹ̀ máa kọ̀ọ̀ká kú lọ́wọ́ wọ́n ní bẹ́ẹ̀ ìkọ̀ọ̀ká kú lọ́wọ́ ìpele lórí ìpele ni ìpele kan wà tó jẹ́ pé ìpele ìbẹ̀rẹ̀ ni tí a bá lọ bẹ́ni tí ń kọ̀ kakú lọ́wọ́ tó wà nípele ìbẹ̀rẹ̀ a lè pé tí ọba jẹ́ mùsùlùmí sẹ́sì islam tọ́lọ́mbá ní kọ́kọ́ ẹ̀sìn islam yóò wà lẹ́jẹ̀nà láì ṣe sọ láti kàn fọlọ́ irú rẹ̀ níjọ́ máa yahudi yẹn kì í ṣe pé ẹ̀mí ti dé gògóńgò tẹ́mi bá ti dé gògóńgò kò sí bá kàn dé wúlò mọ́ irú ẹ̀ ló ṣe fìrà áwọn nítorí kọ́ nàbí musa alayhi salam ó ti sí àwọn ìpè ńláńlá kan fún fìràwọ ó ní wọ lọ wọn ló fún fìràwọ náà níjọba ó fún ní ọlá ó lè bá a máa ti àwọn èèyàn lọ́nà lọ kí ojú inú fìràwọ náà kí ojú títí tí ìyàwó bá tí kú tó ti ṣẹlẹ̀ ọlọ́run gbàdúrà àdúrà àwọn ànábì ọlọ́run kìí ṣeré ọlọ́run ẹlẹ́dàá wọn nígbà tí ó gbàdúrà yìí ọlọ́run lọ́ wọn lára fìràwọn náà fìjọ kan sọ pé mo gbàgbọ́ lórí ikú wọn sapa musa rún náà àtàwọn ẹni tó gbà ànábì musa rẹ ìsìlámù ìgbà tí fìràwọn náà wá rí i pé musa wọnú òkun gbogbo ọmọlẹ́yìn rẹ̀ wọ̀bẹ̀ ah, ìdán musa yìí ti pọ̀ jù òkun pín sọ́nà méjìlá ẹ̀yà méjìlá lọ́mọ Ísírẹ́lì gbogbo ẹ̀yà kọọkan wọ́n ti wà lójú ọ̀nà kọọkan so báwo wá ni ọ̀bọ sórí tí nàìjí ò sí. ọ ya yìí náà ọmọ ogun náà kú sínú òkun. báwọn náà náà kún bá fẹ́ mú yẹn dípò kó ti sọ pé ẹ wọ́n fẹ́ pa ẹjọ́ kó kàn pa wọ́n tẹ̀wọ̀n kọ́ yẹ kó rò bẹ́ẹ̀ pé òkun màlẹ́ korí bọ̀ ẹ̀ nílà ẹ̀yẹ kú bẹ́ẹ̀ dàrẹ́ ẹ̀yọ́ mọ́ fẹ́ padà lé kò rò bẹ́ẹ̀ àfi kó tiẹ̀ máa wọ pé ìtàn Musa yìí ti ní agbára jù nítorí tí orogún yẹ ẹni tó bá jù yẹ ẹni lọ tá a bá pè mami kò léèwọ̀ kó ra sọ̀rẹ́ńdà jẹ́ẹ́jẹ́ torí pé pàápàá jùlọ pé Yusuf kọlọra kọ́kọ́ pa fáànù yẹn wà lọ sílẹ̀kùn kọlọpọ fáànù. nítorí ìgbà míì àwọn ìjà tá a máa jà ìjà tí ò ní ni o níṣẹ́ àti ẹmọ ẹnìkan lọ́tà ìwájọ́ ń jà kí lọ́tà máa fẹ́ fọ́tà rẹ̀ kéèyàn rẹ́yìn rẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ jù nínú rẹ̀ àwọn wíìnì náà kì í ṣe dandan ní gbogbo ọ̀tá náà lẹ́ẹ̀ máa rí pa ọ̀tá mi wà tí wọ́n sọ pé dìfìtì ẹ̀ látàrí pé ti pa omi wà tó yẹ pé dìfìtì ẹ̀ rí pa àmọ́ sá fún yín ni ok by the time ní bá ti sọ̀rẹ́ndà pé mo gbọ́ ọlọ́gà kí ló kù mà ọyẹ káwọn náà gbà lọ́mọ kò nídìí kò sí náà ní ọ̀pá wa ni fìràwọn náà náà ti yẹ kó bìlì bí ẹni tí wọn bí dáa bá lọ dojú kọ òkun tó lò wọn la òkun já wọn dájú pé ikú rẹ̀ ní ọba pàdé lẹ́yìn náà afẹ́ fi dà pa wọn àwọn chúùsù yìí pé àwọn fẹ́ kó dò gbá wọn lọ ni a máa ṣẹlẹ̀ á ok kẹtẹ wa padà pé anabi musa aleyhi salam tọ́wọ́ tẹ̀ pé anabi musa aleyhi salam kò kú àwọn ọmọlẹ́yìn rẹ̀ wò mọ́tò ọmọlẹ́yìn rẹ̀ ǹjẹ́ ọwọ́ fún wọn ti sá lọ tí wọ́n ti sá padà wá mi wọ́n ti sá padà wá mi kí lọ́ wá dé tí wọ́n fìrà wọn náà wá sọ pé àfi lálá gbàgádá àfi kọ́ sáré kọ́ pa wọn náà ó dàgẹ́ gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe tẹ àwọn kèfèrí kúrẹ́ṣì nígbà tí wọ́n pinnu fáwọn orí fáwọn pa ànábì Muhammad sallallahu alaihi wasallam náà náà fẹ́ gba àwọn dúkìá wọn sílẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti lọ dènà dé dúkìá wọn. tọ́ Abu Sufyan ìlẹ́ni tí ó kó dúkìá yìí lọ sòwò ní ilẹ̀ Ṣáà Abu Sufyan nìyẹn fi ń yé wọn wípé ẹ má wulẹ̀ ṣe dààmú mọ́ owó yín lẹ fẹ́ wá gbà ẹ máa padà lé nítorí pé àwa ti gbọ́ ní etí òkun èyí muhammadu ò lè lérò pa ní gbàbẹ̀ àti gbàbẹ̀ àti bọ́ ẹ máa padà mọ́ta ṣùgbọ́n ẹ máa pé lójú ọ̀tá yìí ọ̀tá yìí fẹ́ gbọ́ pé yẹn tún ṣẹ́kù láyé tí máa wù ọ̀tá yìí pé kéèyàn kú Abu Jahl ti kọ́ pé ibi tó ń wò kù sí o wọ́n sọ pé ẹyẹ yẹn o àbúrò bí àǹtí sọ fún wa o láwọn ti pọ̀ àti pé gbogbo owó wa ti là kó lọ́wọ́ Muhammad ṣùgbọ́n ètò ìmẹ́lò mo fi yé yín báwo ní padà sí Mẹ́kà o gẹ́gẹ́ báwo ti fi àǹtí tọrọ pé ká padà sí Mẹ́kà á ní padà ètò ìṣẹ̀lẹ̀ ni pé á dé bàdàrú ebi bàdàrú náà lókun ti fẹ́ wáyé láti fẹ́ lọ bá Muhammad àdìbẹ ànípadà sábà wá dán á wá ṣe muhammadu àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ bọ́sẹ̀ títí sojú láàrin pa apá wọn pakúpa láàrin pa apàyàn pakúpa débi pé tí ẹnikẹ́ni láyé yìí bá gbọ́ pé kúrẹ́ì kúrẹ́ì tún ò sí pé pé kúrẹ́ì wọ́n ti máa yàgbé àrùn hmm, torí pé dáàbà ti yọ òkú nínú sàárè kábẹ̀rẹ̀ sí ní kókò tí fún alààyè onírin ní kọ̀ọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ títí wọ́n fi dé bàtà àtẹ́bi tí wọ́n kù sínú àtẹ́bi tí wọ́n kù sínú anábẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ kógbọ́n tó bẹ̀rẹ̀ tó níbi tẹ́ pa alágbájá sí ni ibi tẹ́ pa dóòlà sí ni àbújá ibi tẹ́ pa sí ni kọ́lọ̀ ń fẹ́ gbà tí wọ́n já bẹ́ẹ̀ ni wọ́n gba gbogbo gbó àwọn èèyàn ibi tán pa wọ́n sí irú ẹ̀ náà ló ti fi rà wọ́n wọn fi ráwọn náà ti rí pé ẹni tó ń lé lọ àkọ́kọ́ kátó fi kẹ́kọ̀ọ́ nù gbèsè ayé ẹnìkan ju àti ẹ ẹjọ ń fa wàhálà ẹni tẹ wọn ẹjọ ń fa wàhálà bá túlẹ̀ kí lọ yẹ kẹyìn kẹ padà lé bí a mo ti bó tù kẹyìn náà mọ wàhálà mo ti tù ọgá gbà ẹ rọra padà lé jẹ́jẹ́ tẹ máa ń kí ah bó lọ̀rọ̀ ti dé ah ó ti sá ó ti ti sá wọn bá filẹ̀ àwọn yóò ní ọkàlẹ̀ yìí nítorí ẹ̀mú sáwọn náà ti mà ti mà pé yóò kojú òní àwọ̀ wà tó pa àtìpalẹ̀ gbaná làwọn àwọn ará nǹkan kan kéèkù aṣọ pé ìjọba gbala ọyọ bá lé mú tọkọ wa lé títítítítí tó lé kankiri kí ló náà ti yọ ọkàn yìí gbogbo egun tí ò ní tẹ́lẹ̀ yóò ní ní tàbí òní yóò ní ìrẹsì tó ń lé lọ tẹ́ ń sá ọlọ́ngbàdúrà rẹ̀ lọ tọ́ba fi lè dúró kí wọn náà tètè mú rere ni o tọ́ba dúró wọn náà ti rò pé ìjọba jọgbà lájọ kí gbogbo ó tẹ̀ dọ́kù tó yàtọ̀ nígbà tá a nàbẹ mú sàkà fìràwọnà fìràwọnà tuntun lè lọ náà láti fi hàn yín pé fìràwọnà ó ń wò pé gbogbo nǹkan tá a nàbẹ mú sàkà tó wọn bá ti pàǹpàǹpà yóò jẹ́ kí gbogbo èèyàn máa rìn òfin gbogbo èèyàn wọ ọ́nù mọ́ òun nírí wọn fọ́n dà musa ìfúnpá kó bá fún ẹ̀jẹ̀ káwọn èèyàn máa bàbá ló má torí ẹ̀jẹ̀ apáǹpá kópa ànábì ọlọ́run àti kí ló pe rẹ̀ lọ́gbà ẹ wá wò tọ́lọ̀ gbogbo àwọn àmì bíi mẹ́sì tọ́lọ́mọba kó wá fi hàn fẹ̀rẹ̀ hàn tọkàn bá dé yóò tọ̀sọ̀ fún musa pé bá ọ̀fẹ́ lọ́rùn rẹ̀ kó mu kó àwọn ò dá mú kó kó mu kó ọlọ́run mú kó nígbà bá tún yá àdáwọn omi ọ̀tún dé ìrọ̀rùn ọ̀tún ni bá ọ̀fẹ́ lọ́rùn rẹ̀ kó mu kó ẹ̀jẹ̀ dé iná orí dé ọpọlọ dé bẹ́ẹ̀ náà ni omi tó bá omi yá dé omi yá gbogbo omi kébi onáà dé wọn lè dá mú kó fúnra wọn musa máa ń sọ fún musa náà ní bá a lọrùn bá a bẹ lọrùn títí dàmí fi mẹsẹ. kàkà kí fìrà wọn náà wá gbàgbọ́ ó tún wọn sọ pé àwọn nǹkan tó mú wá kéékèèké wọn tó bí nǹkan bàbàrà kan lóhùn nàbì musa ó ti wá dá mi lójú kó lórí ikú yàn sẹ́wọ̀n kẹ́ni tó sọ fún fìrà wọn náà kó lórí ikú yàn yóò fi ẹsẹ̀ kan sínú pálọ̀ rẹ̀ yóò fi ẹsẹ̀ kejì níta tó bàtí ànábì musa ti wá sọ bẹ́ẹ̀ ni fìràwọn náà wá sọ pé ah, ẹni tó bá ti ṣe irú eléyìí ó kù bí tí ó ó wá fi ànábì musa lẹ bí ká máa sọ̀rọ̀ lọ́wọ́ rọ̀ lẹ ó sọ ànábì musa lẹ ànábì musa sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kálukú bẹ̀rẹ̀ sí méré ta o òun ti bó lójú ẹnìkan gbọ́dọ̀ tó máa o làwọn fi múra ní wọ́n fi ń sá fìràwọn náà wá tiẹ̀ òkòkò òmìnira kù láyè láàárọ̀ ló tó kó àwọn ọmọ ogun jọ gbogbo wọn bẹ sá lọ tí wọn bọ mọ over confident gbóná bẹ sá kó o fi mi yàn lẹ látàlẹ kó ọmọ lè mọ kó ọmọ wo pé bíkíbi tó bá gbà táwọn bá gbéra láàárọ̀ àmú wọn náà ọwọ́ kó àwọn ọmọ ogun jọ láàárọ̀ lóòótọ́ wọ́n sì lé ànábì musa múnabẹ nígbà tí àwọn ọmọ ogun ti rí fìràwọn nàbà ìpín ń bọ wọn sọ pé ya musa iná lè mo dọrọ kú akọlọ ń búra pé fìràwọn náà bá wọn nàbì musa ni kẹlẹ wọn ní bá wa iná màciyọrọ fi ìtẹyàdì olú ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi ọkọ náà ẹnìkan àmúnábìkí mi ọmọ kọyà tètè fọnà mọ ni o torí fìràwọn náà ti ń bọ lẹ́yìn yọ pa wa o odò tó sì ń kó wa lọ kó wa lọ bí lẹgbẹrẹ kú o inú odò ló ń kó wa lọ yìí o kọkọ o. olùwà rẹ ó tètè fọnà hàn ó wọn sá tẹ lánàá àlẹ yìí tẹlẹ. ẹ wá wo gbogbo àmì téèyàn tó ẹyọ kan tó láti gbọ́ lọ. ìràwọ̀n náà rí gbogbo ẹ̀kọ́ pàgọ́ gẹ́gẹ́ bí èpè dáná bí musa ti sẹ́ ọ̀yẹ́ kọ́ bá nàbí musa náà lójijì toró náà ṣe pé wọn gbọ́dọ̀ gbàgbọ́ ẹ̀wọ̀ lọ títí tí wọ́n èrí yá lóòótọ́ àti fìràwọ̀n àti fìràwọ̀n pé wọ́n ti wá wà ní òkúra ẹ̀. sẹ́mi kó kún kọjá ọ̀yà ìṣẹ́jú márùn-ún mẹ́ta ti sọ́dá o à òkun èrè rìbá náíjà kan tó lè sọ́dá rẹ̀ bá mi kátó wá kó àkàràmọ́ kọ́ mọ́ wọn òkun wọn ti wá wà bẹ́ẹ̀ báyìí. fìràwọn náà ti wá rí pé ìparun dé ìparun dé so o ti fẹ́ tẹ ọmọ أن لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين من أتبعكم jẹjẹjẹjẹjẹjẹ bí kò sí ọba mi tó tọ́ láti ṣe lódodo àbí táwọn ọmọ ìbúrẹ́lì gbà kú èmi náà ti dọ̀kan náà mùsùlùmí báyìí àà gbà yìí làárọ̀ lẹ́rìkẹ́ fìrà àwọn náà nínú oríkì rẹ̀ ni gbà yìí làárọ̀ torí kọ́ lọ́n sọ pé àlànà ọ̀kọ̀rà làyí làrú kí ló dé tí o ti ta ìgbàgbọ́ tẹ̀. akramakumullah ẹ rí i pé ìgbàgbọ́ yẹn ìgbà wo ló tó wá ọpẹ́ bẹ́ẹ̀ ni àwọn kèfèrí wọ́n máa ń retí pé kíyọ̀ ó dé tó bá jẹ́ pé àwọn ń bẹ lórí ti ọ̀dà kíyọ̀ wá pa wọn mọ̀ ok kí ni fìràwọn náà dúró de tó fi jẹ́ pé ìgbà tí ìgbà tútú bá tí ò ní wúlò ló tó ó ti rọ lọ́rùn kó túbá tẹ́lẹ̀ àmọ́ tó bá túbá tẹ́lẹ̀ yóò máa wọ pé irú o wọn á gbọ́ ọ̀rọ̀ tó mú ta lẹ́nu áà ah! ó tàkà sóró eléyìí náà bẹ́ẹ̀ ni tí máa jáwé yẹn ti àwọn kan máa fi ta àwọn bàbá wọn ti kọ́ àwọn kan tó máa fi ti pé táwa láwàá pé agbọ́rọ̀ rẹ̀ tá à ń fi ní àbí ẹyẹ ìyẹn ń wòran ọmọ bàbá rẹ̀ gan bàbá tó bí bàbá rẹ̀ ọ̀kan nínú àwọn aránṣẹ́ wa ni. òun yóò wá sọ fún wa lónìí kékeré nìkan àlèsìláàmù àlèsìláàmù láwọn afọ àgbọ̀ ọlọ́mọdé ìgbà òní yí padà kéwúrọ́ wa lóyún kó fi bí màálù tó àwọn ọlẹ́gbà kò sí wàhálà yóò bí màálù yóò bí ra fún un ẹ̀yẹ sáti kọ́lẹ́tà torí ara àwọn sábàbí tó dé káwọn yóò sì nà tó nísìnyí nílùú ẹ àbíbi tẹ máa ń gbé gbogbo àwọn tó mọ̀ gbà kékeré rẹ lásìkò tẹ máa gbá bọ́ọ̀lù ká lásìkò tẹ máa ta rọ́bà tó ti jẹ́ lu máńgò náà tẹ̀ lé máńgò ká wọ́n ní ọmọ gbòógì máńgò má àfigi máńgò ẹ̀ máa yẹ gbà ló ti dálẹ́ sí bàbá mi gan lọ́lọ́ fi sàánù rẹ̀ tó gbé ọ létí ká tó gbé ọ wálé ọmọ tó ti dálẹ́ sẹ́ o ọmọ yìí náà lọ́wọ́ á dàgbà ọ̀nà wa sọ pé ọ̀rọ̀gbọ́dọ̀ lọ màá lẹ́kùn mẹ́ndìlẹ́ ìnàgáyò ẹ máa fi ọlọ́ lónìkan ẹ lọ́ba mi tọ́tọ́ láti sìn lódodo yàtọ̀ sí ọlọ́ àwọn bàbá wọn máa kọ́ bójú bí ee dúníà ayé mà lágbára tíyàn bá mà tí ì kó èèyàn mọ̀ lórí ìdírí kan lọ́mọ tó ṣe pé táwọn ọmọ tara wọn jẹ lọ́mọ tó ṣe pé òun nínú òkú á nígbà kan kódà ẹlòmí ò torí tẹ lọ gbọrọ lọdẹ dé ibi kílẹ lọ gbọ kí ni sọ fún yín náà èyí náà ẹka èmi kọ lọmọ tó ti kó ju wa wọn ṣe bí ojú wa wọn ṣe bí òun yọ wá sọ pọ̀lọpọ̀lọ máa ná irú ẹ náà wọn ti bá nàbí sọlọ bá àdìs yàà lọ muhammadu abba tí bàbá rẹ ti kú kún tó bí ọ àwa mọ ebi bàbá bàbá rẹ náà gbọ ọgbọ fúngbà kó tó wá kẹkọọ bàbá rẹ dákun fáwọn míì lọ parọ́ sábà ti mọ ìtàn rẹ wàhálà torí ẹ ní sẹjú wa ni wọ́n ṣe bí kì í jẹ kọpọlọpọ gbọlọgbọ ìyẹn nìkẹ́ni tí ọba bá wọn sọ̀rọ̀ lọ ọ gbọ́dọ̀ dàgbà ju àwọn lọ bá ọ gbọ́dọ̀ jẹ pé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá hmm, gbaná lọ̀rọ̀ ó dùn gbọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó nàbà tó jẹ pé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wọn wọ́n tún wá sọ pé tó ń pè wá lọ sí ìdìrẹ́ ọ̀tá kó ń ta báwọn bàbá bàbá wa lórí ẹ̀ sòdí àpò àtúnlẹ̀ gbọ́ wọ́láhì mùsùlùmí. pẹ̀lú báyìí làwọn èèyàn ti máa ń dínà láti máa ń sórí rẹ̀ ẹlòmíín náà àsìkò tí bá dé wọ́n máa ń rọ̀ wọ́n rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ tẹ̀tẹ̀ tẹ́yẹ pé wọ́n á ní wúlò mà torí kẹ́lòmíín rírọ̀ tọrọ ọ̀rọ̀ jáde máa kò lè tọrọ ma ó sì fẹ́ sọ pé ashhadu an la ilaha illallah kí ló dé tó sọ nígbà tọrọ jáde nígbà tọrọ wá wá mi ọ̀daràn ti rí fóun ó jìyà ọwọ́ àwọn wọ́n náà ti gba páàtì páàtì kọ tọ́pù yẹ ti bọ́ torí akramakumullah ẹ jẹ́ ká ronú sọ̀rọ̀ ara wa eléyìí jẹ́ ti àwọn apẹtí lápá lórí ti ọ̀nà méjì àwọn abetilágbó àkọ́kọ́ àwọn ẹni tí ń ṣẹbọ sọlọ àwọn tí ń ṣe kèfèrí sọlọ àwọn tí ń ṣe mùsùlùmí rárá rárá tó jẹ́ pàgídí ní dààmú láàmú àwọn náà ti rí òdòdó kéde tí wọn àrò òdòdó sòṣùgbọ́n gidi àti fẹ́ẹ́nu nítorí pé orí bákan làwọn báwọn bàbá wọn táwọn bá láwọn fẹ́ẹ́ ṣe mùsùlùmí nìyí ó dàbí ìgbà tí àwọn fọwọ́ ra àwọn kọ̀ǹdẹ́mù àwọn bàbá wọn wọn fẹ́ẹ́ sọ fún àwọn bàbá wọn ọmọ náà ni wọn kàkà káwọn ó ti sọ pé ọmọ náà bàbá àwọn ó yí àwọn la káwọn tó pàdé ní jahannam tó ẹjẹ tètè ronú kú wa tí kú bá fi lè lọ mú yín lórí tẹ̀sí ẹ pẹ̀ ó tún jẹ́ ti àwọn abidílápá tó ti pé abí wọn sínú ẹ̀sìn Islam ṣùgbọ́n wọn ò ṣe Islam gidi Islam àdádálẹ̀ ni wọ́n ṣe o àwọn ẹni ń bídíà àwọn ẹni tó ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń tẹ̀lé ìdáná bí sọlọ́lá àlùsílà tó gbọ́ alásọ̀dọ̀ ọlọ́pàá tí wọ́n lójú bí ìranù àtẹ̀rẹ́gbè àti katakata kan báwọn arí lọ́dọ̀ àwọn àbá wọn àwọn àbá wọn yẹn ti ṣe kẹfẹ́rí àwọn àbá yẹn ti ń sìn yín lọ́nà àwọn àbá yẹn ti ń sìn yín darí àwọn àbá yẹn ti ọmọ kankan gbẹ̀ tí sọlọ́n fi rán nàbí sọlọ́lá àlùsílà àwọn babaláwo báńdà àwọn òpinna lásán tòtẹ́ wa sọ fún àwọn ẹ fi tiwọn ti kẹwọ́ lórí wàtẹ́ bá pàdé nínú àwọn eléyìí ọ̀yẹ́ kájọ wà lẹ́kùn kan náà ìwọ lọ àwọn olórí tí ló ti lọ́nà nù láyé àwọn ọmọ àgá bàbá alágbádá kí ló ń tara sí ebi gbogbo alájọ wà ń bẹ̀ ah, kì í pé inú àlùjẹ́ náà ló ń wà inú náà ìkan náà lájọ wà wá ní kí wọ́n tún kún kírédì tó. subhanallah ṣéjọ́ ńlẹ̀ ń yóò sì tẹ̀lé ẹnu náà jáde nítorí ẹni tó òdòdó láyé tí ó níjọ pé ndàlùkìyàmù ẹ̀rí pa bísí láyé gbogbo àánú bísínẹ́sì làwà kálukú mójútó bísínẹ́sì tẹ̀ níjọ pé ndàlùkìyàmù níjọ kí ni ó mú wa bísí àtúbọ̀tán kálukú ni ó fún bísínẹ́sì ẹnìjọba bára rẹ̀ lálùjáná yọ wá bísí pẹ̀lú gbàdúrà ẹjọba bára rẹ̀ nùnà yọ wá bísí pẹ̀lú bàbá ńláyà kọlọ mọ tàwa lọ máa ná torí ẹ tàwa lẹnu náà tí wọn á ti torí tiẹ̀ tí wọn á sọ̀rọ̀ àmì dọmọaná lẹni tí ò ní lè gbà mí lẹ ta lẹni náà ìbáà jẹ́ bàbá mi ìbáà jẹ́ bàbá bàbá mi ìbáà sì jẹ́ àwọn bàbá ńlá mi tí wọn á ti torí tiwọn nígbà táwọn láwọn ò ní gbẹ̀sìn ọlọ́run èmi tọ́lọ̀ wọn ràn lọ́wọ́ tí wọn ti torí wọn ní sọ pé mi èmi ní tẹ lódodo tí mo mọ̀ kàkà kémi kí n tẹ tí mo mọ̀ kí n wà lẹ́jẹ̀ ń yà dúró níbi tí mo wà ní kémi àtàwọn bàbá mi àtàwọn bàbá bàbá mi kákúkú jọdọ máa ná lórí ẹ pé lórí rẹ ò pé lórí rẹ ò pé nítorí wọn ní kí ọmọ náà bá wọ ọ náà lè fi òsín bẹ káwọn ọmọ náà ká máa ti wọ náà lẹni náà àbáàrọ wò àbáàrẹ ni wọn jọ tì mí pọ tá a bá gé pẹ̀lú ọbẹ tí ọba gé ẹnu ká wáyùn táyùn náà ọba ṣe é gé kí lọ́dún yẹn ká ṣe é ama bóyá wá kéde kan tó yẹ kó wọn tó má ní ayọ̀ ná àbá yóò kéré ó ní kí lọ sí sọmi kárẹ yín kálukú sí wọn gbé ẹ̀yìn àtàwọn àbá yẹn ti so mọ́ra yín pọ̀ àṣewò rẹ láti ṣéwò lórí ìgbà tèèyàn jẹ tó ọ̀pọ̀lọpọ̀ náà ní ti àbá mi àbá mi àbá mi àbá tí ó bàjẹ́ àbá tí ń gún rí èèyàn mọ́tò ọwọ́ àgbẹ̀kọ́ àbá rẹ ọ̀daràn tó ní ìdarí rọ́bìṣì ẹni tó yẹ pé gbẹ́rẹ́ yìí náà ní sáà lọ́sùn tó ń gbẹ́rẹ́ lẹ́yìn ọ̀rùn lọ́sùn tó ń gbẹ́rẹ́ níbi ìpépé lọ́ọ́ máa rẹ́ nǹkan mọ́ wọn á lọ rà bá àbọ̀ ọ̀rọ̀ dára babaláwo káràmọ́kọ́mọ́lá torí de eléyìí báyìí ọ̀dọ̀ wọ̀ wá ẹ má jẹ́ kí tẹnìkan kọ́ fà kẹ̀kẹ́ wa wọ̀ná nítorí pé tó bá ti wọ̀ná sọ́nà sọ́nà lọ́nà ìfẹ́ máa ń zọ́ọ̀ṣì ẹni tọ́lọ̀ bá ní kó gbé dènà dènà kó wá gbé sálẹ̀ dènà olóṣòrí rẹ̀ olójèrè kọ́lọ̀ wọn bá kó jẹ́ ká jèrè. akramakumullah ẹni tó máa ń retí pé kíjọ gbẹ̀ndà òkè àmọ̀dé kò sí kankan tó lè rí séjọ gbẹ̀ndà o orí ibú lọ́lọ́ bá pàdé o olódìjọ́ gbẹ̀ndà kò tó ṣe rere kò sí kankan tó lè rí sé orí ibú lọ́lọ́ bá pàdé ẹni tó máa ń retí ọjọ́ kú rẹ̀ kó tó gbọ́ lọ́ngbọ́n tiẹ̀ ti bọ́ ọnu nítorí pé nítorí mú ọmọ gbàgbé títí tí kò fi dé tiẹ̀ ti bọ́ ọnu kadhalika fa'ala alladhina min qablihim ọlọ́ni báwọn náà ti ṣe náà làwọn tó síwájú wọn ti àwọn náà làwọn ò ní gbàgbọ́ ó di ìgbà tí ikú bá dé àwọn ò ní gbàgbọ́ ó di ìgbà tí dọ̀gbìn dà kí àmọ̀ bá dé wọ́n máa gbọ́ lẹ́mọ̀ fún mi lọ́n ọlọ́wọ́n bọ̀ ṣàbòsí sí wọn o látàrí bí òtítí jẹ́ kí wọ́n gbàgbọ́ tó fi jẹ́ pé kú mú wọn lọ lórí kèfèrí bí o ti ṣe jẹ́ kí wọ́n gbàgbọ́ tí gbèǹda òkè àwọn òfìdí wa bá wọn lẹ́ni tó dìde dìde kèfèrí nítorí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ó ti ó ti ó ti ó ti fi àyè gbà wọn nígbà tó mú àwọn ẹ̀rí tó múnádóko tó mú wa bá wọn ọlọ́run ráwọn aránṣẹ́ rẹ̀ tó ó sọ àwọn tíra kalẹ̀ kò sẹ́ni pọ̀jù kò sí ẹni pọ̀jù kò sùn jẹ́ tó ní àwáwí kàtó lè wí kọ́lọ̀ níjọ́ gbẹ̀ǹda òkè yàrá. رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما ọlọ́run láwọn aránsẹ́ o olùkúni ní ròdùn ni wọ́n fáwọn ẹni tó bá ti dáadáa olùhánilétí ni wọ́n jẹ́ fáwọn ẹni tó bá fojú àná sílẹ̀ nítorí kí lọ́lọ́run ti rán wọn kí wọ́n máa ṣiṣẹ́ tá a fi rán wọn yìí nítorí káwọn èèyàn ọmọ bá ní àwíjàre ká lè wí níwájú ọlọ́run tó bá ti jọ pé dàgbéyà lẹ́yìn tó ti rá àwọn ará rẹ̀. ìyẹn ni pé kò sí àwa wítẹ́ni bọ́dì lè sọ́mọ́ lẹ́yìn tó ti rá àwọn ará rẹ̀. tọ́ wọ́n má gbọ́ lẹ́mọ̀ fún un lọ ọlọ́run ọba ọ̀sàbò sísí wọn torí pé ọlọ́run ọba yìí sábò sí ẹrú ẹ̀ ọlọ́run ọba kì í sábò sí sáwọn ẹrú ẹ̀ walakin kanu anfusahum yuzlimun àmọ́ àwọn ni wọ́n sábò sí sórí ara lọ́nà ọlọ́run anábì sí ọ ọdún mi tẹ̀lé tàbí àwọn àlọ́ sọ̀sọ̀ kú sọ bí ẹni tí nǹkan da ọpọlọ rẹ̀ láàmú lánàbì lárúbáwá lárúbáwá lọ́lọ́run rántí ọ̀rántí wọ yorùbá ok anábì wo wá lànàbì yorùbá náà tọ́lọ́run rántí ẹ dákun ẹ má nàbì yorùbá wá kẹgbẹ́ o. tọba sọ pé ẹ nǹkan anabi Lárúbáwá anabi Muhammad sallallahu alaihi wasallam ìwé tètè lárúbá wọn ọ̀ràn sí ọ ànábì yorùbá lọ gbàgbọ́ kálá ànábì yorùbá náà àdírẹ́sì ẹ̀dá gbogbo afẹ́ dọ́dọ̀ ìrọ̀ àwọn lọ tẹ̀lé nìkan tọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ti ẹ̀ràn sẹ́ni kankan nínú àwa yìí lọ́lọ́run ọmọ ìsírẹ́lì àwọn ọmọ ìsírẹ́lì nǹkan nínú lọ́lọ́run ni wọ́n rún sí nílé israẹli àbùtà tó sọ ọ̀nù wàmà àbùtà tó sọ ọ̀nù nílé israẹli wíwọ̀ bá dé àbùtà àbùtà tó sọ ọ̀nù nílé yorùbá ni. ọ̀wọ́ á tẹ̀lé anábì tó lọ́run rántí gbogbo àgbáńlá yìí anábì tó nígbà láti tó ọlọ́run ti rán àdìjọ́ gbẹ́ndà òkèèyà sábà wà bọ̀ sọ̀rọ̀ wà sọ pé anábì lárúbáwá ni tàlà anábì yorùbá tọ́lọ̀ rán àtàtà àwọn prófẹ́tì rọ́ọ̀ tẹ̀ ń kó ká ní ìsìn wọ́n sọ pé èèyàn gboyè ọkùnrin títí ó gboyè bóyá kwaya ọwọ́ adi prophet ó di prophetess ó di apostle àbẹ́rẹ́ rí nǹkan àà ṣé ìgbára gbóná kan wà tí èèyàn lè ṣe déyìn òbí dáná ni èèyàn ọ̀fẹ́ dáná ni ah, la ilaha sẹ́rí islam islam ní ìyọ̀nba ti máa ń rò islam gbogbo ibi tó bá ti ń lọ ìrọ̀lá tán ní ọ̀bàbà èèyàn lè dáná sí àfi tọ́lọ̀ ń bá fẹ́ láti sèyàn lánàá kò sí gbára gbóná kan tó lè sọ ọ́ di sàábì gan ẹ̀dúró ẹ má lọ́dọ̀ ànábì lọ́lọ́ sàábì lọ́lọ́ kò sí gbára gbóná kan tó lè sọ ọ́ di tábì tábì báwò ẹ̀yin ní ìsú tábì lẹ̀ ok ṣé tábì ìtàbí ní ń bọ́ mbẹ́ àyàtá bá fẹ́ kà á nìjọ́ náà lọ́mọ ẹlẹ́gùdá تابعي تابعي تابعي تابعي تابعي تابعي تابعي تابعي تابعي تابعي تابعي تابعي tí mímí ò fi tán wọn wá ṣẹ̀ṣẹ̀ pé mùdọ́fù ilé wa tábìrì nà. ẹwà dúró space tó wà láàrin wa distance tó wà láàrin wa àtàwọn tàbírí nìkan. ìgbára gbóná wo wà láàlẹ́ ṣe tó lè sọ wá di tábìrì tábìrì tábìrì nà. kámásẹ̀ sì sọ pé sàábì àbí tábìrì sàábì kátó apá nàbì lọ́nlọ́ torí akramakumullah ọlọ́run ọba ọ̀sàbòsí sí àwọn èèyàn àwọn ló ń sàbòsí síra wọn ẹlẹ́ẹ̀ni tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀ni gbàgbọ́ because in your own belief ẹ̀ ń wò pé wọ́n rán sẹ́yìn wọ́n rán sí yín ọ̀tọ̀ làwọn ẹni tí wọ́n rán sí àwa sì fi ń yé yín pẹ̀lú ẹ̀rí tó múnádóko eléyìí tó so pé kò sí ń tọ́ta kó àfirọ́ fífi ọlọ́run ọba rán sí gbogbo àgbáńlá yìí ẹ̀yin gan bẹ́nu gbogbo àgbáńlá yìí ọlọ́run ọba ara sí i bákan náà ẹ tún pé dáná bí sallallahu alaihi wa ẹ pé nírọ́ wọn láǹ kúránì yẹn ni àwọn lè gbàgbọ́ gbígbé táwọn gbàgbọ́ bíi bíbélì bíi májàmú bíi ní táwọn gbàgbọ́ nìyẹn àyàfi tó bá pé páìtọ̀ kọrin ọkọ̀wé orin àwọn tó gbàwé orin gbọ́ táwọn ọmọ akọrin táwọn ọmọ adó àwọn gbàgbọ́ subhanallah. ok kiri ó kàn wá báyìí ó wá sọ pé ẹ dákun ó ń gbà pé tẹ̀yin mùsùlùmí ìtẹ́ bá kí alukurani tẹ́ bá fi ṣàdúrà fún yàn àdúrà yẹn máa gbà so ọ sọ báyìí ní wọn sọ pé a ah, ó gbà pé táwọn bá kí alukurani wà táwọn bá fi ṣàdúrà fún yàn àdúrà máa gbà sọ so ìfẹ́ bóòlù tí wàá gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn mọ̀ pé ah, ìwé yẹn kì í ṣèwé lásán kì í ṣèwé lásán ó gbà kọ́ lọ́n lọ sọ̀kalẹ̀ tó bá gbólúwa ló kí ló ní sọ̀ gbólúwa náà ẹ eh, má sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ajẹ́ pé ibi tí wọn náà sọ̀rọ̀ dé kó jẹ́ kí lè fẹ́ máa ṣàdúrà fún kẹsìrì pípé kí ni ó lóun gbà pé yín ni àmọ́ òun ní í ṣe àmọ́ lágbọ́n fẹ́ lu àdúrà tẹ́ ẹ ṣe fún ọlọ́mọdé ọlọ́mọdé ẹ má gbé Islam lọ bá ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé ẹ̀yin náà máa ń tẹ̀sí ẹ kì í ṣàfọ́jú tọ́ bákan náà wọ́n wọn pè nírọ́ ìdínú tí àfi jẹ wọn Ọlọ́run ọba ọsàbòsí fún wọn àwọn náà sàbòsí sórí ara wọn. fa asabahum sayyi'atu ma 'amilu. tẹ́báwò níbí ìgbà tó lọ sọ pé wọn. lọ́nà tó ṣe wípé nǹkan tó yẹ kó wá ṣáájú ńlọgbẹ̀yìn nítorí yẹ kó wá ṣáájú ńlọgbẹ̀yìn walakin kanu anfusahum yadhlimun tó nítorí ti jẹ́ kí anfusahum kó síwájú yadhlimun eléyìí wọ́n ń pè ní hasran wa qasr eléyìí túmọ̀ sí pé wọ́n ò sẹ́nìkan bí èso yàrá o. ìtumọ̀ àyà yẹn kéde yìí pé orí ara wọn ni wọ́n ṣàbòsí sí lásán wọn ò ṣàbòsí sẹ́nìkan bí ò sórí ara wọn nítorí pé tí wọn ò bá fẹ́ ṣe hásù wọn ò bá sọ pé walakin kanu yadhlimuna anfusahum walakin kanu yadhlimuna anfusahum ṣùgbọ́n ṣe lọ́lọ́wọ́n bá sọ pé walakin kanu anfusahum yadhlimun bima'na lam yadhlimu ghayrahu wa innama àwòkọ́rù bọ́lùmọ́hùn bí àǹfọ̀sẹ̀ wọn ò ṣàbòsí sẹ́lómi orí ara wọn nìkan iná ni wọ́n ká ṣàbòsí sí torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ara wọn ni wọ́n ń ṣe o gbogbo kèfèrí tá à ń bá sọ̀rọ̀ ẹ̀sìn Islam tó ń gbámú téyín mú ara rẹ̀ ní í ṣe wàláhì nítorí pé ọlọ́run ọba ìgbà tó fi àwa ṣe sábàbí kọ́ ọ gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn islam lọ́dọ̀ wa ọlọ́run ọba ń fi hàn pé o ní àwáwí o láwùjáde kankan tó lè wíńdọ̀ òkè amani. Ẹ àìjẹ́ bẹ́ẹ̀ ò ní jẹ́ kó rẹ́ nìkankan bá ọ sọ títí tó fi kú tọba wa kú ọ wàá là wí wọn náà, èmi náà pè nígbàgbọ́ ṣùgbọ́n àwọn ẹni tó ní kó máa ṣàlàyé ẹ̀sìn wọn bàbá tọpẹ́ sẹ́yìn rẹ̀ nìkan ni. tó ah, àmọ́ nìsín láà rusulan mubashirina wa mundhirina bi alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul. eléyìí ni hikima Allah nípa pé táwọn èèyàn bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam nítorí yẹ kí wọ́n máa ronú nípa rẹ̀ jù ó ní pé afẹ́ mẹ́kọ̀ọ́ àmọ́ bó láti lò ó bó láti lò ó ẹ̀fẹ́ lẹ́yìn lẹ̀ fọlọ́. èyí tó jọ̀ràn yàn lórí tiyín òun náà ní kíkẹ́ jẹ́ kí ọpọlọ yín ó sí kẹ́kọ̀ọ́ tẹ̀ ń kọ́ yẹn kẹ́ ẹ kọ́ dáadáa kẹ́ ẹ jẹ́ kó yé yín dáadáa. ó ní wàá ti lò bóun ni ó ti ṣe wúlò dákùnfẹ́ lẹ́yìn lẹ̀ fọlọ́. torí tó máa ń kẹ́kọ̀ọ́ lódodo lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam yìí tó bá sì lọ mọ̀ ọlọ́ọ̀ni ọ̀padà darí rẹ lọ́bi tó ọba ti lọ lù òní ọ̀darí rẹ lọ́bi tó lọ gbé kò sí lọ́wọ́ tiẹ̀ kíkìmọ̀ ọlọ́run tó wá ga sí bẹ́ẹ̀ ni pé ó ṣeéṣe ó jẹ́ pé bóyá ibìkan ìjẹ̀bú sàrà ọ̀ gbọ́rí kódà bí mọ́tò bá gbé ọgbà bẹ̀ ó ní fẹ́ kí mọ́tò ó ṣèṣẹ́jú márùn-ún ah, àwọn èèyàn kan sì tún gbé bí náà bẹ́ẹ̀ lọ́ba rí i ọlọ́wọ́n bá darí rẹ lọ́bẹ̀ mọ́tò tẹ gùn lọ́ba bàjẹ́ lọ́ba bàjẹ́ sí jẹ̀bù sàrà wọ́n ti ti kẹ́kọ̀ọ́ tán lérò pé ọ ọ̀n padà lọ sílùú yín ọ̀nà tí wàá bàjẹ́ the main road tí mọ́tò ń gbà ti bàjẹ́ ọ̀nà jẹ̀bù sàrà ni mọ́tò bá gbà gbà ọ̀nà sàrà ni wọ́n bá sọ pé a ní láti ṣe sùúrù tọ́pọ̀ o because tó bàjẹ́ ń bí báyìí crankshaft ni o wọn á lè ṣe tán lẹ́ẹ̀kan náà ó máa gbàtọ́ la ọ̀la nǹkan ọ̀sán ni o torí ẹ̀rìn kákẹ́ ń násẹ̀ hmm, bàbá mọ́tò ó lọ́wọ́ bá ń pèsè ibi tẹ́ gbé dàrọ̀ ẹ̀ ń pòsè ẹ̀ ń bínú ẹ̀ ń pòsè ẹ̀ ń bínú ẹ̀ ń pòsè ẹ̀ ń bínú jẹ̀bú sára ètò ṣe jẹ̀bú lásán kìnnìkan sára ẹ̀ kìnnìkan kìnnìkan kò sí wàhálà ọba arìn lọ

jazakumullahu khairan abẹ́ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ni actually mi n plan pé wọn fẹ́ bá àmọ́ bisimilahi alhamdulilah wassalatu wassalamu ala rasulillah bó ṣe wá bẹ̀rẹ̀ báyìí gbogbo ẹ̀ńtọ́ wà mọ́sálásí ẹnìkan jáde mọ́ gbogbo ẹ̀ńtọ́ wà ń ta àwọn máa tún fi ah nílùú wa iná bisimilahi alhamdulilah ah amadu pẹ́fọ́lọ́ gbogbo yẹn máa ń bọ̀ gbogbo yẹn máa ń bọ̀ gbogbo yẹn ani ẹ̀ lálà ẹni tó bá ní afá níbo lẹ́ ń lọ gánà rí ń lọ ni ọjà yín ti tà ń bì náà kò ní ìdíkẹ́ ẹgbẹ́ ń lọ sọ́tà mọ́ ẹ wá ké èmi pé mo lè gbé yóò lè gbé bo dákun jókòó ń àwọn ìlú náà bá ọba yẹn káwọn ìjókòó rí fi já ni àbí ṣúgà ni máa ìwọ náà bá ń bẹ sí ròkè yìí. ṣé kémi náà lè máa báyọ̀ sọ̀rọ̀ báyìí kí wọ́n sì jó ẹ dákun ẹ yọ̀ǹda fún mi kí n dọ́tà ni ń lọ túnra mú mọ̀ bọ̀ wọ́n bá ní à kó tó lọ túnra mú bàbá olówó olúwa kan ni wọ́n náà gbé two bedroom flat ilẹ̀ fún yín kẹ́ ẹ máa gbé fíṣẹ́bí lè là á bàbá ni pé ìdajì ẹrù rẹ ọba kó lẹ̀ ètò ọ̀fẹ́ lọ gun àwọn èèyàn lé tẹ́lẹ̀ náà ìlú òru lọ. ó tún lọ palẹ̀ ẹrù yókù wa ma tó bá wá pẹ́nu gbèsè ayé rẹ̀ ọmọ àgbà Allahu Akbar á ekimọ̀ ọlọ́run ti ga jù ó ní ṣe tí mọ́tò fi jẹ́ pé ọ̀nà dí tí dírẹ́fà fi lọ gbànà jẹ̀bú sára tó fi kádàrà kí mọ́tò ní kò lè náà yóò fún bí àlàyé ẹ̀sìn Islam bí ó ti ṣe ráyè jókòó láàrin tẹni tí ó gbà àtẹni tí ò ní gbọ́ torí pé tẹni tí ń ṣàlàyé ẹ̀sìn bá ti wà gbogbo wọn pátá ló wúlò fún lọ́dọ̀ Ọlọ́run àtẹni tó gbọ́ àtẹni tí ó gbọ́ kíkí mọ́ Ọlọ́run nítorí pé tẹnìkan bá ti ń ṣàlàyé ẹ̀sìn tẹrẹ ẹni tó gbọ́ àwọn Ọlọ́run mórìíre wá fáwọn ẹni tí ó gbọ́ orí ibu tiwọn bí ó ṣe yá ni nípa pé nítorí wọn sọ fún wọn jọ gbéǹde ni pé tẹ́ ìgbọ́ fún wọn sàlàyé ẹ̀sìn fún un agbó àrò pé ìfẹ́ inú rẹ̀ ní sọ́ngbà kọlọ̀ torí kọ́lọ̀ ò ní fi àjẹyàn kí wọ́n tó rí i pé àwọn náà gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin ẹ̀ta ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́ẹ̀sì kọ́kọ́ dà ó lọ lọ́run ó sì yín lọ ẹ filẹ̀ kọlọ̀ ìdí ni òṣìṣẹ́ kọlọ́ọ̀ ní hikima ga anábì ti lọ sallallahu alayhi wa mi máa ti wà lẹ́yìn rẹ ṣùgbọ́n bí ó ti ṣe jẹ́ pé gbogbo kọ́nà kọ̀ọ̀kan gbogbo agbègbè kọọkan gbogbo òlú kọ̀ọ̀kan àní sáláì rẹ ni tí wọ́n máa báyàn òdodo bí ó ṣe darí àwọn lọ síbi kódà bá bá ń kan pé ah, tún padà náà máa ń tó lébi bí ó sọ fún yín nù lọ ní ọ̀sán fún pé ibẹ̀ lọ́lọ́ máa gbé kó o sì ní option. nítorí ẹ̀ láti ń rọ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ pẹ̀ sí ẹ̀kọ́ kọ́ yanjú. eléyìí ni duty ti on assignment ti ẹ̀kọ́ tó ń kọ́kọ́ kọ́ yanjú jẹ́ ó yé ọ dáadáa. má lérò yìí pé bóyá ibi tó ti wá náà lọ padà lọ gbé o ọlọ́run ti mọ bóun ó sì ṣètò ibi tó ti lu ẹ̀kọ́ rẹ̀ àmọ́ ní tọ́lọ́ fẹ́ fi ọ sí kó tó darí rẹ pé mo fẹ́ lọ kíw ẹ̀dì mọ́ ọwọ́ gan pàápàá jùlọ tí èsì kíw jákujáku tí èsì kíw pé wọ́n kọ́ nákàlí wọ́n nákàlí láì di orí ẹ̀ wọ́n ń kọ́ ní kíw qala Allahu qala rasuluhu wallahi onítọ́lọ̀ fẹ́ fi ọ̀sẹ̀ àmọ́ ìwọ náà nínú ìgbésí ayé rẹ lọ́ọ́ máa pè dà ọmọ mi ní sì ti jáde skul náà ọmọ mi ti gbàwé ẹ̀rí ńlá ni wọ́n á ń bọ̀ kó n fẹ́ kíw ó ní ìtọ́lọ̀ fẹ́ fi ọ̀sẹ̀ ìwọ ọlọ́padà mà nínú ìgbésí ayé rẹ̀ ṣé o rò pé wọ́n fi kí rówó ló fi ń bọ̀ ni kálá ìwọ náà mà pé wọ́n fi rówó tó o rò pé wọ́n máa fi rí ipò kan ni kálá ìwọ náà mà pé wọ́n fi rí ipò àmọ́ lọ́n lọ darí rẹ̀ ọlọ́run tí wọ́n ń darí rẹ̀ tó bá fi lè ṣe sùúrù tó bá fi lè wá ìmọ̀ tó bá fi lè mọ̀ dáadáa wá sí déédéé tọ́lọ̀ wọn bá ti ká dàrà fún ìwọ náà máa tún forí kanlẹ̀ fọlọ́ ṣe Allahu sísá fi ń tì mí ipò sálọ kẹ́kọ̀ọ́ yìí sálọ kẹ́kọ̀ọ́ yìí á sì ń rọrùn kan á sì ń rọrùn kan kọ́nà ọba kó sì ń rọrùn kan gbogbo wa. ọmọ kan wá bí ó lóun fẹ́ kọ́ kí ó lásìkò tí wọ́n lé wọn lẹ́kọ̀ọ́ fáwọn fẹ́ ra wọn lọ́kadà mọ́ ó wá jọ màálù kan lókè òkun bí wọ́n á lóun fẹ́ kí ó wọ́n ìgbà yẹn tọ́mọ bá ti lóun fẹ́ kí ó àgbà tọwọ́ tẹsẹ̀ à níwádìí ibi tó ti wá ta ní ọ̀tá làwọn òbí ẹ̀ ìlú wo ló ti ń bọ̀ kí ló ń ṣe ẹ̀yìn ọ̀rẹ́ yìí lòfin tún wọ́n sàfilẹ̀ wọ́n máa jókòó bí kan wà. táwọn ọmọ bá ti ń gba kí ó yọ wà àmọ́ òun ní ṣe bí ìgbà tó ń tẹ́tí gbọ́n tí wọ́n kọ́ wọ́n ti wọ kíláàsì rí kọ́ bá wọn wọ̀ nígbà tó wá tó bí ọ̀sẹ̀ kan mo á jókòó lẹ́yìn àásùrì lọ́ba bá mi wọ́n fẹ́ máa padà lọ ìlú wa wọ́n ní kí ló dé títí ọ̀lọ́ sọ kọ́ wá kí ìmọ̀ ń bùkátà àsìkò ó lè kọ́ níjọ́ kan ọ̀sẹ̀ kan oṣù kan ọdún kan kọ́ àròkò tí kọ́ nǹkan gbàdé ṣe pé bóyá express lọ́ba dé tòun ní láti ṣe sùúrù wá ní bàbá kí ó dábí ń rówó lèmi fẹ́ o <laughs> mo ní wọ́n náà rádúró owó tá ti rù wá bá mi láàrin ọ̀sẹ̀ kan tó ti ṣe ń bì àwọn rò pé àwọn ọmọ ẹ àwọn ọmọ yíwọ́ padà ọmọ yíwọ́ padà bá ọwọ́ tọ́lọ́ ti fún ọ kí ló ṣe ẹ tó òun wá ẹni tí wọ́n máa kó jálàbì tí wọ́n máa kọ́ ńkọ́ kúkọ̀ tó ní òfin lọ́mọ ẹsẹ̀ gbájú ẹ̀ fáwọn èèyàn rẹ̀ lù ẹ̀ torí ẹ ẹni tó bá wọn kọ́ kí ó gidi tó bá dúró tì tó bá ti lè lọ mọ́ dáadáa pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run nínú ìgbésí ayé yìí yóò yí àwọn náà lẹ́nu kó tó kú ibi tọ́lọ́ wọn bọ́ padà lù ọ́ ìdínú tí alimami ibn al-qayyim rahmatulahi alayhi ó ní ẹ̀sìn ní islam tó bá jẹ́ kó rẹ́ni ṣiṣẹ́ fún bàbá ńlá pírọ́blẹ́mù wa nínú islam àlẹ́ ni tí ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn owó ni wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣiṣẹ́ fẹ́ sùn ìdínú tẹ́fìrí pé ọmọ wo la fẹ́ lò ń bi nǹkan kan ẹ̀ àní rí bí ọmọ ti ń wá owó ẹ̀ sá fún mi lówó ẹ̀ sá fún mi lówó yìí náà ó ní ẹ̀sìn lẹ́sìn islam tó bá ṣe kọ́ bá rẹ̀ ní ṣiṣẹ́ fún un tí ọlọ́run wá fẹ́ ṣẹ̀ṣà tiẹ̀ kọ́ ọjọ́ kan nínú ẹni tó ṣiṣẹ́ fún islam orí ńlá lọ́lọ́run bá fẹ́ ṣe wọn ìwọ ni kọ́ ọmọ bàjẹ́ so torí délé yìí ọlọ́run bá kì í ṣàbòsí o àwọn èèyàn ló máa ń ṣàbòsí sórí ara wọn fa asabahum sayyi'atu ma 'amilu ọlọ́run ní aburú tí wọ́n ṣe iná lọ́padà dé wá bá wọn èèyàn ò ní gbin ẹ̀fọ́ onítàn wa wá lọ kẹ́gùn wọ́n yìí sì gbẹ̀gùn wọ́n lọ kẹ́fọ̀ bí èèyàn bá ṣe àìdá àìdá náà lèèyàn padà gbà ẹ̀ẹ́n nítorí pé ẹni tó bá tajà ìpẹ́ kò ní gbowó òkúta tó ń ti fẹ́ẹ́ ṣe jọra wọn owó ìpẹ́ náà lọ́ọ́ gbà bó bá sì ta òkúta náà lọ́ọ́ gbà ẹni tó bá hùwà abú aburú náà lọ́lọ́wọ́n bó fi san fún ẹni tó bá hùwà rere rere náà lọ́lọ́wọ́n bó fi san fún

ẹ fi ṣe yẹ̀yẹ́ o yẹ̀yẹ́ dùn o yẹ̀yẹ́ àwọn tó bá ń ṣe yíyọ lẹ́nu wọn máa ń yọ bí ọbẹ̀ là o àmọ́ bàmà rẹ ìmọ̀ nkọjá sísọ o tó máa fẹ́ nìkan síwájú tó máa fi ṣe yẹ̀yẹ́ gbogbo ìgbà tó máa rí láyé ìtàkọ̀rọ̀hó sàkíríyà wọ́n sọ di nǹkan yẹ̀yẹ́ ni bí wọ́n bá rí èyí sọ́npa rẹ̀ wọ́n rí èyí sọ́npa rẹ̀ kọ́sàdì jẹ́ nǹkan yẹ̀yẹ́ tẹ́wárí gbogbo tá máa fi ṣe yẹ̀yẹ́ tó bá ní í ṣe pẹ̀lú pọ́tù ọlọ́run ló ti wá ó léwu ní máa ń sọ yẹn di kèfèrí ni téèyàn bá fi nǹkan kan nínú ẹ̀sìn ọlọ́run àbí ntọ́tọ̀dọ̀ ọlọ́run wá téèyàn bá fi ṣe yẹ̀yẹ́ èèyàn di kèfèrí bí ẹni fi ọlọ́run ṣe yẹ̀yẹ́ bí ẹni fi màláìkà ṣe yẹ̀yẹ́ bí ẹni fi tírà ọlọ́run ṣe yẹ̀yẹ́ bí ẹni tó fa ànábì ọlọ́run tó fi ṣe yẹ̀yẹ́ bí ẹni tó fa alukur'ani tó fi ṣe yẹ̀yẹ́ bí ẹni tó fi dọ́gbẹ̀dẹ̀ òfin àmọ̀ ṣe yẹ̀yẹ́ bí ẹni tó fi náà ṣe yẹ̀yẹ́ bí ẹni tí ń fi nǹkan kan nínú nǹkan tẹ́sí islam mú wá tó fi ṣe ẹ̀yẹ ẹ̀yẹ ń tiyín ẹ̀ ń tẹ̀ lófin ọlọ́run ẹ̀jẹ̀ ni tó dáhùn gbà sí wọ́n wá ń fi yín ṣe ẹ̀yẹ wọ́n ń pè yín ní orúkọ orúkọ yẹn olùdọ́sọ̀rọ̀ èèyàn ti dòrúkọ wọ́n ní nítorí pọ́ dáhùn kan ẹni bá fẹ́ sìn ọlọ́run ṣe ẹ̀yẹ yóò di kẹfẹ́rí bẹ́ẹ̀ náà ẹni tó ti kórè yín gbígbé ẹ̀wù yín ọmọ wọlé wọ́n á fi yín ṣe ẹ̀yẹ bí ọkùnrin tí ò lè mọ wọ ṣòkòtò àbúrò rẹ̀ níbi yín ṣe yẹ̀yẹ́ nìyẹn àwọn oníṣòkòtò tẹfẹ wọn fi ọṣẹ yẹ̀yẹ́ nìyẹn tó àbúrò fún wọn ẹni tó bá ti bẹ́ẹ̀ tó bá fi kankan tẹsẹ pé látọ̀dọ̀ Ọlọ́run tó bá tó fi ṣe yẹ̀yẹ́ bí àwọn anábì ọlọ bí àwọn atẹrọ ọlọ bí dọlọ fi rán àwọn anábì bí tẹ ń bẹ náà kúrọ hàn onítàn orí ibú náà padà sí káyọ ọlọ́run wa sọ fún wa pé. هذه النار التي كنتم بها تكذبون إن تنكن اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم ẹwọnu nana kẹsẹ tó ẹ bá ti ẹwọ kẹ mẹsẹ tó ni fi tó ta ni tó ń tó Maradona lọ. ni wọ́n wá sọ sínú náà <laughs> ń bọ́ mbẹ́ iná jàdédé ẹ̀yẹ ni ẹ wọ́ kẹ́ ẹ ti sùn tó bá sùn yẹn má ti sùn àti sùúrù àti àti sùúrù ọ̀dọ̀gba ọlọ́mọ ti alọ́mọ ẹ̀ náà. dọ́ọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ó fi hàn wá níbí kí ẹ má jẹ́ ẹni tí ń retí ọjọ́ kẹtọ́ tó bá ẹ sì má jẹ́ ẹni tí retí ọjọ́ gbẹ̀ndà òsì yá kẹtọ́ ronú bí wàdà àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ṣáájú ní orí ikú ni wọ́n fi ṣe o ọlọ́run bá gbé sábò sí sẹ́nìkan èèyàn gangan ló máa ń kóra rẹ̀ kò sì sí aburú tẹ̀sí láì tẹ̀lé jàjà bọ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé àwọn kan ò sí tá a lè lò gẹ́gẹ́ bí eré abọ́ yìí gẹ́gẹ́ bí àwọn tọ́ọ̀bù tí wọ́n lọ bá wa jó àwọn fáìlì wa ná tí ó fi jẹ́ ife ẹgbẹ́ ìwé sẹ́ta tiwa tó bá táyé ló ń pa àlàbù ẹ̀mọ̀kí láyé wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọn bá ti wọlé ibi dáhùn kó wípa wọn ti tán jóná ó ti parí wọn sì tún mú adé tá a tún ṣe kí ní ìtúnu kọ̀mpútà wọn jóná sọ àti hard gbogbo ẹ wọn bàjẹ́ ọtán àbí ọtán kẹwàá wọn àjàgbélé bàjẹ́ jọ gbélé ìyàm tẹbi rọnà lọ dọ ọlọni wọn kọ́ lẹ́lẹ́ni náà ẹ̀ṣọ̀rọ̀ kú lẹ́wọ̀ṣẹ́ ọlọ́hùnmá àbẹ̀dẹ̀lẹ́ mi. رسوله من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين. nínú àwíjàre àwọn káfíìrì wọ́n ń sọ̀tọ̀ kó tọ̀ wọ́n rò pé àwọn rọrọ̀ wọ́n ń sọ ọ̀rọ̀ jáde-jáde wọ́n rò kọ́rọ̀ tó bá làákà ìmú làwọn ń sọ àwọn náà wọ́n ní àwọn ẹni tí wọ́n ṣẹbọ sọ́lọ̀ àwọn ọ̀ṣẹbọ tó da lóru papọ̀ mọ́sàpà àwọn ẹni tó kọ́ sọ́lọ̀ wọ́n máa sọ yìí pé law sha'a Allah tó bá ti kó wọ́ ọlọ́run ọba ni. ما عبدنا من دونه من شيء àbá ti sin ẹlòmíì yàtọ̀ sí tó bá ti kó wọ ọlọ́run tí ọba wọ ọlọ́run pé ká máa ṣe dáǹtì ọmọ bí ó ti ṣì wà lọ́wọ́ rẹ̀ ní ìjọba kó ti jẹ́ kí á lọ ká lọ síbi dáàtì máa lọ tẹ bọ́jọ́ kan tí àwọn àtòrí kọ́kàn máa rọ̀jò sí wa lórí ká mọ̀ mẹ́ni tí ń wá pé ẹ̀yin ọmọ tẹ́kọ̀ àbí wáò wáò wáò wáò ẹnu ká má ti bẹ̀ mọ́ kò sí bẹ́ẹ̀ kò sì yà jẹ́wọ́ akunkọ lọ síbi tá à ń ṣe ń sẹ́gun ọkọ̀ ọ̀daràn awọ bàálù lọ bàálù ọ̀já awọ kọjú omi kò fi jọ́ka tẹ̀lé rí tó àti débẹ̀ rí kí ilé gbiná mọ́ wa lọ àgọ́ òjóná mọ́ wa ń dì kódà kò gbóná mọ́ wa ń dì rí ẹ bí ọba fẹ́ ká dé àwọn ọmọ bí ó ti ká wa lọ́wọ́ rẹ̀ dé kò sí nǹkan kan sí wa tá a fi lè mọ̀ pé dáǹsì ọ̀dà bàtà bẹ́ẹ̀ sísanra là ń tún sanra àdúrà ń gbà yìí owó ń tún lékún sí fún wa àwọn aboyún wa ń bí wẹ́rẹ́ àwọn àgàn wọ́n ń tọwọ́ àlàbò iṣẹ́ oníkálukú wa ń lọ wájú ẹnìkan ọ̀táwọ́ náà àdúrà wa sá ń gbà ní tí ọba wa fẹ́ ká tẹ̀bọ̀ tọ́lọ̀ bóòlù kan yóò bá ti máa rí bẹ́ẹ̀ àbí bàbá alágbájá lé mọ́tò méjì mo ní ó ti kó gún báyìí mo sì ń fowó ọpẹ́ lẹ̀ tó bọ́bá gbà bọ́bá jẹ́ pé dáǹtì ọ̀bá dá a mọ́tò mọ́tò méjì ó ti yẹ kó di pé gbogbo ẹ kó rí odó mo ti ń fẹsẹ̀ ẹ̀ta mọ́tò tó wá dogun kò náà mọ̀ kọ́ lọ́wọ́ bá ń di àwọn wọn á ní tó bá jẹ́ kó bá wọ́ lọ́nà àbá ti sin nǹkan mí lẹ́yìn rẹ̀ wọ́n fi ń tì sára kádàrá kádàrá kò ní mú yàn sí nǹkan kan kéèyàn ọmọ wa jìyà lórí tí kádàrá mú yàn sí nǹkan fẹ́ sọ sẹmọ pé gbogbo èèyàn náà ní ẹni tó sì náà dáhùn náà sọ náà ah, kádàrá tiwa tìjàníyà o kádàrá tiwa nkàdìríyà o kádàrá tiwa rìfàáyà o kádàrá tiwa ní bàdàwíyà o kádàrá tiwa ní kádàrá tiwa ní kádàrá tẹ tẹ baba mo rò pé torí pé gbogbo ẹni tó bá ti sì náà wọ́n máa ń lọ máa ń kádàrà wípé kádàrà ju agbára lọ ok ẹ̀yin ẹsẹ̀ sọ pé kádàrà ti ń wọn náà ní kí ẹ máa jẹ kóskós kéde kí ẹ máa jẹ ráì wọn hmm? náà jọ ráì àmọ́tá máa fún yín nìsí kálukó tù dànù ẹ̀yin ẹsẹ̀ sọ pé kádàrà ti ń wọn náà ní kẹ́yìn náà lára kẹ mọ wọkọ kẹ máa rí tẹka yìí ọlọlọ ti fún yín lẹsẹ tẹbi tẹbi wa sọ pé à bí ọlá bá pọ̀ ti déyàn èèyàn já yó ẹ sọ sọ pé kádàrá ti ní kẹ máa sùn lẹ́lẹ̀ tẹbi sùn bẹ́ẹ̀ ni ilẹ̀ wa dé di matras ẹ̀yin ti sọ pé kádàrá ti ní kẹ máa lọ abẹ̀bẹ̀ ilẹ̀ wa dé di fáànù ẹ̀yin ti sọ pé kádàrá ti ní kẹ máa tẹ ilẹ̀ wa dé di nanẹ́fà ẹ ti sọ pé kádàrá ti ní ká ẹ máa gbélé kín àwọn bàbá yín gbélé búlọ́ọ̀kù tòbí wá jẹ pé tọ́ba kàkà sẹ́lọ̀ tọ́ba kàkà takùtọ̀ lọ̀ wọn àní kádàrá ti wà pé tọ́ba ti ẹ̀wọ́ lọ ni àbá ti tẹ̀ bọ́ sí tọrọ mọ bí ọba ti lé wa kó ń di ẹ bọ Allah ó lé wọn àbí ó lé wọn ó lé wọn ẹ̀fọ́ àwọn anábì ọlọ́ àwọn tíra ọlọ́ọ̀tọ́ lọ́ọ́ sọ̀kalẹ̀ kí wọ́n á ní kókó sẹ́tọ́ wá sí ẹbí kó lé wa kó ń di bọ náà ni ìwọ ti sọ pé òní filẹ̀ nítorí pé tó bá wù ọlọ́kẹ́ má jẹbọ ni ọmọ bí ò bá ti dé kẹ pa sí kẹ ti kú náà kẹ kú lórí ẹbọ kẹ wọ náà dára torí pé ńgbà wọn pè yín kékeré má ṣẹbọ ẹlẹ́ni filẹ̀ ẹ wá ní tó bá wù ọlọ́ọ̀ni ẹ bá ti fi nǹkan kan ṣẹbọ pẹ̀lú ẹ ṣé kó mú kí àrélù àjálù kan ṣẹlẹ̀ sí ń bẹ̀ kọjá pípé dàgbé lẹ́sìn wa máa ríra ẹ̀ náà wọlé ọ̀bọ̀ òní kéde ẹ̀ sàwọn àbìkan táwọn bàbá wọn tó bá wù ọlọ́run àwọn bàbá wa kan bá ti ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ló wù torí rẹ̀ àwọn bàbá wọn ti ṣẹbọ àwọn náà ń ṣẹbọ àwọn ọmọ àwọn káwọn náà máa ṣẹbọ tọrọ lọ ló wù. a'udhu billahi a'udhu billahi minash shaitani wala harramna min dunihi min shay tó bá wù ọlọ́run àbá ti pè nǹkan kan léwọ̀ tí ìtọ́lọ́ ló pè léwọ̀ nítorí pé nǹkan náà ṣe náà gbogbo tọ́lọ́ pè léwọ̀ wọ́n pè léwọ̀ àwọn tọ́lọ́ pè ní halal wọ́n pè léwọ̀ wọn ní tí ọba wọ lọ àbá ti rí gbogbo ẹ gẹ́gẹ́ bí ẹni tí ń jẹ lẹ́dẹ̀ lọsọ pé tí ọba wọ lọ àwọn àbá ti jẹ lẹ́dẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń pè nǹkan mi lẹ́yìn ọlọ pé tí ọba wọ lọ ni àwọn àbá ti rí nǹkan mi pè lẹ́yìn ọlọ bẹ́ẹ̀ ni gbogbo wọn máa sọ akọni pé kádàrá tó lọ́wọ́ bá ti kọ́ lọ́dọ̀ àwọn àlùsùn nìkan ìjọba àwọn ọlọ́sùn méjì àwọn kan bẹ tọ́nà ọba ti pọ̀ ọ̀dàrà pọ̀ káwọn náà nítọ́nà ọba torí wọ́n sọ pé lọ́wọ́sá náà mẹ́sì àtúgbọ̀ àwọn nǹkan tó gbèrò ń bọ̀ lọ tí wọ́n ní sí ìbá ti bọ́lọ̀ ló gbèrò rẹ̀ àwọn àbá ti tẹ̀ wọ́n wọ́n láwọn èrò ń bọ̀ lọ oríṣìí méjì mẹ́sì ọlọ́ọ̀ tó jẹ́ ike ó ní ti pẹ̀lú qadaran wa qawnan ọlọ́run ti pàkọ́lẹ̀ rẹ̀ wa qawnan òtítí náà ni yọ tẹ̀ màṣíyà kejì wọ́n ń pè ní qadaran wa shar'an ọlọ́run ti ó lè ṣẹ ó lè má ṣẹ ṣùgbọ́n ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run ọba fẹ́. àwọn ètò Ọlọ́run wa fẹ́ yìí nítorí lè mú ṣẹ ọgbọ́dọ̀ tó pé mẹ́ta yóò jẹ ọdọọrọ wà gọwúnan wà ṣẹraà ọdọọrọ wà gọwúnan wà ṣẹraà eléyìí tí Ọlọ́run ọba ní jọ òun náà jẹ wà wà ní kò ní èyí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ò ní mú sẹ́wọ̀n àní fi kọ́wọ́ náà àní fi kún gbadara wọ́kọ̀wọ́ gbadara ni wọ́n ṣàrà wọn náà ní pé àbújá ìgbà tọ́lọ̀ ànábì sallallahu alaihi wasallam ti gbogbo àgbáńlá nínú àwọn ẹni tọ́ran ti iná làbújá àlùwà ọlọ́wọ́n gbèrò kí Abu Jahal ó di mùsùlùmí qadaran wa shar'an ṣùgbọ́n ọgbà kò jẹ́ mùsùlùmí qadaran wa qawnan olùkọ́ yé wa náà lẹ́yìn náà ni Fir'aun alayhi la'natullah ọlọ́wọ́n bá fẹ́ kó mùsùlùmí qadaran wa shar'an ìdínú tọ́lọ̀ tó fi rán nàbì Musa tó nà débi kọ́lọ̀ tó sọ fún nàbì Musa àti Harun ṣe fọ qula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha tẹ́ ẹ bá dọ́dọ̀ Fir'aun tó lẹ̀ ní kẹ́ ẹ bóyá yóò jẹ́ rántí ọlọ́ bóyá ajẹ́bẹ̀rù ọlọ́ tó ti pé ọlọ́run ọba ọ̀fẹ́ ìsìláàmù rẹ̀ kọ́dára wọ̀kọ́wùnà kọ́dára wọ̀ṣẹ́ra wà kọ́dára wọ̀kọ́wùnà wà èwo ni ó borí ara wọn kọ́dára wọ̀kọ́wùnà. ẹnìkan wà á ní kékeré lórí tọ́lọ̀ fi rán Musa àti Haruna sí Firaun torí pé ọlọ́run ìsìláàmù rẹ̀ kọ́dára wọ̀ṣẹ́ra bó tilẹ̀ jẹ́ kó ti pàkọ́ lẹ̀ pé ní jẹ́ mùsùlùmí kọ́dára wọ̀kọ́wùnà bàtà àwọn eléyìí táwọn wá sọ pé tó bá wù ọlọ́ọ̀ni àwọn ọba ti sìn nǹkan mí lẹ́yìn ọlọ́ àtàwọn àtàwọn bàbá àwọn wa sọ pé ó wù ọlọ́ọ̀ni kan jẹ́ mùsùlùmí ọ̀daràn wọ́n ṣẹ́ra ṣùgbọ́n lọ́wọ́n bá ti kọ́ pé wọn ò ní jẹ́ mùsùlùmí ọ̀daràn ọ̀kọ̀ wò fẹlẹ́ ìpàtàkì Al-Imam Ibn Al-Qayyim rahimahullah ló ti wá láǹfààní nítorí kété bá nínú àkùránì ẹ máa rí tọ́lọ̀ wọn máa sọ̀rọ̀ èròǹgbà wọn ìgbà míì wọ́n sọ ma nǹkan tó da ìgbà míì wọ́n sọ ma nǹkan tó gbóró báwo ló ti jẹ́ bẹ́ẹ̀ tápẹ́júwe ẹ̀ẹ́ walau sha'a Allahu maqtatalu walau sha'a Allahu maqtatalu. ولكن الله يفعل ما يريد tó bá wọ ọlọ́run àwọn ọmọlẹ́yìn àwọn ànábì ọlọ́run wọn bá ti dojú ìjà kọra o ìyẹn ni kí tó bá wọ ọlọ́run ọ̀dára ni wàṣàrà wọn bá ti dojú ìjà kọra o àmọ́ ńgbà tí wọ́n ti wá dojú ìjà kọra wọn ní ìsìnkọ́ ajẹ́kọ́ ọlọ́run ọba fẹ́ ọ̀dára ni wọ́n kọ̀ wọ́n iná ni tuma walakinna Allaha yaf'alu ma yurid wọn kò lẹ́yìn ní qadaran wa qawlan ilé ìgbẹ nínú màtò hìí ilé ìtò lágbára pẹ̀lú òye tọlọmọ bá fún ìmáàmù mi ìfọyín láàfin mú àlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà nínú Al-Qur'an tá a máa wò pé ah bíbí Ọlọ́run bá ní tó bá wò tó bá tún wò tó bá tún wò tó bá tún wò ìgbà míì yọ wà pẹ̀lú nǹkan tó dáa. gbàmí ọwọ́ pẹ̀lú nǹkan tí ọ̀dà tó tó bá wù ọlọ́run ló àjẹpẹ́ tó bá jẹ́ nǹkan tí ó burú tó bá sì jẹ́ nǹkan tí ọ̀dà ni ọwọ́ amúṣẹ́ àjẹpẹ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin àkọ́kọ́ nìkan sọ pé ọlọ́run ló ṣì wá lọ́nà ọlọ́run ló ṣì àwọn bàbá lọ́nà. ọ̀rọ̀ aláìpé orí nìyẹn ọlọ́run kò sí ẹni bọ́dì lọ́nà àyàfi ẹni tó fẹ́ láti dìnnà ọlọ́run ọba ló máa ń tìyàn lọ́nà nígbà tó bá wù ọ́ láti dìnnà nítorí pé ọlọ́run ọba ti fún wa ní làákàyè táàfin sẹ́sà tó pé wa àti tó pé wa ìwọ́n ti wá wà lórí ojú ọ̀nà ìsìnà ó sì ní ọpọlọ onílàákàyè ọwọ́ àpọ̀ láti mánà eléyìí túmọ̀ sí pé ta lọ́sẹ̀sà wọlọ ṣẹ̀ṣẹ̀ àtijẹni tó sì nù kí ló dé ńgbà tó dé lóúnjẹ wọn ní bọkọtọ wà ń bẹ màmá wà ń bẹ àbí òye wa igi mú wà ń bẹ gbogbo ẹ náà sábùkà náà ni àbí èsì sábùkà náà bọkọtọ igi mú àti kékeré màmá wọ́n wá sọ pé màmá ni ẹ bá ẹnìkan sọ pé igi mú ló ẹnìkan sọ pé kọkọtọ ni ẹ bá mú kí ló dé tí gbogbo wọn tẹ sábà ebi ń dọwọ kálukú ló mú ẹ ní ìsìnkú àti islam wọ náà tó filẹ ó filẹ náà ìgbàdí kúfùrù wẹ lómi náà tó filẹ ọ̀nà òfilẹ náà kúfùrù nǹkan tó bẹ́ẹ̀ máa kó oríṣiríṣi fáìlì ẹ fáìlì tó wọ kálukú ló gbé tó iṣu pé bóyá ẹ ẹ ọlọ́run ọmọ pé tó ń bá gba bíi tó ń bá gba bẹ kó wọn sórí ó sì ń wọ ọràn ọlọ́run ọbọ òwò ọràn òwò ọràn ló wọ ló wọ ọlọ́run á fi ọlẹ ń كذلك فعل الذين من قبلهم الله نبي لا أنت سواد وناسي أنا ما أنا تبين وراك الله لو لو في أبا ولا ما بتسمع وكاي الله لو فاهمان فهل على الرسل إلا البلاغ المبين أه الله أبا قالوا سين لنا الله أبا تسين لنا تسكت أين لك ولا يقوم تبى ما وانا تسي àwọn aránṣẹ́ sì ti sẹ́ ní iṣẹ́ tó clear ẹ̀yin lẹ́kọ̀ọ́ láti gbàgbọ́ nítorí yín kọ̀ láti gbàgbọ́ ọ̀hún ó túmọ̀ sí pé ẹ̀yin lẹ́sẹ̀ ta àti ṣìnà àmọ́ kọ́nà ló wù pé kẹ́ máa ṣẹbọ ọba kò tó nítorí pé sọ ọba kì í yọ nínú àwọn ẹrú kó tó wa wọ́n bá àwọn tiwọn ni wọ́n kàn jíṣẹ́ kìí ṣe tiwọn ni wọ́n kó kó bẹ́ẹ̀ ní bọ́dì lọ́rùn kìí ṣe ṣe tiwọn ni wọ́n máa fi kòkókò lé àwọn èèyàn ká kìí ṣe tiwọn ni wọ́n máa ṣe àtọ́júbọ̀ wọ́n máa tọpinpin tiwọn ni ká sọ ntọ́lọ́ wọn bá sọ tiwọn ni ká sọ ntàdàbí Muhammad sallallahu alaihi wasallam ká ní láti máa ṣèṣirò fáwọn yìí láti ní láti sọ pé níta ti ń bá yín sọ láti jọ yìí nítorí mo ọmọ gbọ́ nítorí mo ọmọ gbà ó túmọ̀ sí kó lórí ikú ni ó ó túmọ̀ sí àìsàn náà fi musa tọ́sọ̀ fún fìrà àwọn àbẹ́ àbí òye wa sẹ́mi kó ànábi ọlọ́run òun máa ń dáwọ̀ ọ̀rọ̀ tí ti sọ ńdọ́nà fi máa yìí tó àwa ti wá ní kúrú tù ní wa tí wọ́n á ní ká ti tẹ́ nǹkan báyìí ọlọ́run ní ká ti o nǹkan báyìí ọlọ́run ní ká máa ti ọ̀bá àmọ́ ti ọ̀bá àti orí ara rẹ̀ tó rẹ̀ ń dọ́ bá gbọ́ oríire ló ti tó a sọ pé kí ló ń bá wa sọ̀rọ̀ ọlọ́sí báwa sọ fún akẹ́ gbọ́rọ̀ àbá jí kò sí wàhálà bẹ́ẹ̀ ṣẹṣẹ náà ni ẹ máa bá lọ ìjọ tí ó dé náà lẹ́dàá bára yín mọ́lọ́ ẹlẹ́dàá bó ti ṣe náà ti ṣe ẹni tí ń ọlọ ìwọ láti gbà kò sí mo ti wá dénú sáré mo rí pé tèmi bá mi báyìí ọba dá mi padà sáyé kí n tún lọ gbálà yẹ ẹsìn lẹ́ẹ̀kan mo ti ẹ̀fẹ́ ṣe sàǹsàn báyìí ṣe àyè wá wà ọ̀sáyè ọ̀dẹ́ ti bọ̀ nìyẹn ọ̀dẹ́ ti bọ̀ tó tó bá ti lọ ti lọ àti padà wọ́ọ̀ sùn wa. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين آيات أما إنما آية تاما في سك دوري كيكو نبي الله يسكنا نسكنا واجب يسكنا نواجب ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ربما تمام قوم توحيد أعرف آيات فهو أنما آيات في حاسول بداجداج nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan láti gbé ìrànṣẹ́ kọ̀ọ̀kan ṣe iṣẹ́ táwọn ìrànṣẹ́ yìí ti jẹ́ òun náà ni pé ẹ̀yin èèyàn máa ti náà lónìí kan ẹ̀sìn jìnnà sí mi máa jọ́sìn fáwọn ọ̀la sí àwọn ànábì ọlọ kẹ́nìkan wá sọ pé tó bá wù ọ lọ́nà àbá tí máa sin ọlọ ó sera rẹ̀ ọkọ sápò ara rẹ̀ torí gbogbo ìránṣẹ́ tọ́lọ̀ rán iṣẹ́ jẹ́ńjẹ́ náà ni Allahu ní máa mi máa fáwọn ti wá ọ lọ sí máa fún fi ráwọn máa sin lọ́lọ́ nìkan wọ́n lọ fi kulli ummati rasula gbogbo ọjọ́ kọ̀ọ̀kan kò sí ìjọ kan àyàfi kọjá kọlọ ń ti rán ìránṣẹ́ sí wọn. wa in min qaryatin illa qala fiha nadhir kò sí ìlú kan àyàfi kí olùṣèkìlọ̀ kan wà bẹ̀ kò sí ìlú náà láyé àfi kó olùṣèkìlọ̀ kan wà bẹ̀. tọ Ọlọ́run bá ti gbé àwọn ìránṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan dìde láti inú ìjọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nítorí kíjọpọ̀ kọ́ ọmọ bá ní àwíjàre kan kọ́ ọmọ bá ní àwáwí kan tó fẹ́ wí kọ́lọ̀ tó bá ti jọ gbẹ̀ndà òkèèyàn rọ̀ṣọ́lá àwọn aránṣẹ́ yéé ṣe kí òjíṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n lára ṣẹ́ ìránṣẹ́ ni kó jíṣẹ́ ìránṣẹ́ ọ̀pàtàkì ká máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ torí tẹ́ bá túmọ̀ rẹ̀ tó jíṣẹ́ gbogbo àwọn sọkúsọ àwọn olójoojú ọmọ kankan pẹ̀sì àwọn náà máa pera àwọn olójijì ọlọ́ọ̀ òjíṣẹ́ báwo tá táwa ní ìdílé títí ọlọ́ọ̀dù wa ń gbọ́dọ̀ ọlọ́ọ̀dù rán ọlọ́ọ̀rán àwọn ń sàlàyé ẹ̀sìn ọlọ́ọ̀fà wọn yẹn torí agbọ́dọ̀ kí èsà nìyẹn tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé ànábì lọ́tà òtítí ọ̀tẹ̀ ńgbọ́dọ̀ náà wá wà gẹ́gẹ́ bí àwọn yìí náà ìwọ òwò àní àgbọdọ wọ iṣẹ́ rẹ̀ ní kọ́ máa pè àwọn èèyàn lọ sí di ẹ máa jọ́sìn fún ọlọ ayé ànúwàhídùlọ ìtumọ̀ rẹ̀ ní kí ẹ máa sọ lọ́wọ́ ọba lọ́kàn nítorí pé gbogbo ìjọba sọ pé ọrọgbọdọlọ ìtumọ̀ rẹ̀ ní wàhídùlọ ẹni tí ń sin lọ tí ó sin lọ nìkan kò sin lọ ọ̀sẹ̀bọ ni wọ́n máa pẹ̀lú àrẹ tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa iṣẹ́ fi rán àwọn ànábì kò sí ànábì náà. àfi kọjá kó pa àwọn èèyàn lọ sí jẹsí náà lónìí sanabi nuhan abanabi ibrahim abanabi musa abanabi isa abanabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam abawọn anabi gbogbo alayhi musalatu wa salam talẹni náà nínú wa tí ọjà kó pa àwọn èèyàn lọ sí ìdíkọsí náà lónìí kan kò sí kò sanabi katọ́lọ́ wọn bá rán tó a sọ fún àwọn èèyàn pé kó nù ibadallah min dunillah. èmi ní kẹ́mi àti lẹ́yìn ọ̀lọ́ kùtà nàbì tó dánrú ẹ̀ wò òkè alóde ọ̀hà sọ ànábì kan ẹ̀sọ́dọ̀ ọlọ́ ẹ̀sọ́dọ̀ ẹni dẹ́ máa pè lẹ́yìn ọlọ́ ẹ̀sọ́dọ̀ ẹni dẹ́ máa kígbe pè lẹ́yìn ọlọ́ ẹ̀sì pépè pé kọ̀dá yín lò ẹ má jẹ́ ọ̀sẹ̀ yín jẹ tẹ̀rí dáyé yín dá tẹ̀rí pé ń rówó tẹ̀rí pé ń gbádùn ẹni jẹ́ ń pè màkàn ní fún yín ọlọ́run ọba tẹ ẹ̀kọ́ láti sì ní fún yín ọlọ́run ọba yìí ó sì lóun ó sọ orí fún kálukú láyé atẹni tó ṣe tó atẹni tó kọ tó arahman ní jẹ ọba àjọkí ayé torí délé ọ̀sẹ̀ bó lówó mùsùlùmí ò lówó mùsùlùmí ọlọ́lá ọ̀sẹ̀ bó náà ọlọ́lá káfíìrì ọlọ́lá láyé ń bè ráyé lọ́mà ìdí nu dáná bẹ̀ sọlọ́lá àdìsẹ́lẹ̀ onílé ayé kúyẹ kọjá máa kankan wájú ọlọ́run tó bá yẹ kó wúwo ó tó ìyẹ́ ẹ̀fọn ni ọlọ́run ọba ọba ti jẹ́ kí káfíìrì oró mi kàn mú ilé ayé ó fún yẹn jù bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀ àwa la wálé ayémáyà àwa la karọ́ fún ọjà máa kankan lọ́dọ̀ ọlọ àní àbúdó lọ títí àwọn anábì yẹn oníkékun kó alọ sídìí ẹ máa sí náà lọ nìkan wájú dẹ́ni ó kọ́ ọ́ kẹ́sì jìnnà sáwọn òòsà níta ń pè ń tọ́ ọ́ bò ó náà ní gbogbo níta bá ti gbé tayọ ayé rẹ̀ bàbá àjẹntì wọn jọ́sìn fún bàbá àjẹntì wọn gbọ́rọ̀ sílẹ̀ nù bàbá àjẹntì wọn tẹ̀lé àṣẹ rẹ̀ gbogbo àwọn eléyẹn tẹ́bá ti gbé tayọ ayé rẹ̀ ó ti di kí ni ọ̀bọ lórí àgọ́dọ̀ gbé nǹkan kan tayọ ayé rẹ̀ ọ̀gá àwọn tàwágì ó náà ní ṣètọ́nù rọ̀jì ọ̀gá àwọn tàwọ́bùtù ní ṣètọ́nù nìyẹn olórí ibú àgọ́ tọ́ ọlọ́wọ́n bẹ́ẹ̀ dá kò síbi tó ti sọ fẹ́ nìkan kíkí kọ́ máa tẹ́bọ̀ tọ́lọ́wọ́n bá rán àwọn aránṣẹ́ rẹ̀ sí ó náà nìkan wá pè wá lọ tó wà lẹ́nu kó sì sọ kọ́lọ̀ lówù làwọn fi ń sẹ́bọ́ sọlọ ọlọ́mọdé ọlọ́ni faminhum man hada Allah nígbà táwọn anábì ọlọ́run jíṣẹ́ tán a rí nínú àwọn èèyàn a rí nínú àwọn èèyàn ẹni tó ṣe é pé ọlọ́run ọba ó fi mà ní. wa minhum man haqqat alayhi ad ó sì ń bẹnu ẹni tí ìsìnà tó tẹ̀lé lórí ọlọ́mọ tàwa bẹ́ẹ̀. فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين ẹnì káàkiri lókè kẹ́yìn náà wò báwo la túbọ̀ táwọn ẹni tó pọ̀rọ̀ ọlọ́ọ̀ nírọ́ báwo la túbọ̀ táwọn ẹni tó dáwọn ànábì ọlọ́ọ̀ nírọ́ báwo la túbọ̀ táwọn ti ṣe rí ẹbí wọn ẹsẹ̀ béèrè lọ́dọ̀ àwọn èèyàn kí ni dáwọn ẹni tó takò táwọn aránṣẹ́ ọlọ́run ọba ṣe àwọn ẹni tó pe òdodo tọ́lọ̀ fi rán wọn báwo ni wọ́n ti ṣe pé nírọ́ àti pé báwo lọ́lọ́ǹgá ẹlẹ́dàá wa bó ló ti ti kó ìparun báwọn báwo ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ló ti ti sọ wọ́n dìtà ló ti fi jẹ́ pé irú gbogbo kèfèrí ẹbí wọn lè rí de eléyìí ọlọ́run ti sọ ọ́nà àyà mi ó ní walaqad kazzaba alladhina min qablihim fa kayfa kana nakir àwọn ẹni tó síwájú wọn náà ti báwo ni yàtà ti jẹ wọn ti ṣe rí ẹ lọ béèrè ẹ béèrè bí yàtà ti jẹ wọn ti ṣe rí ìlú àwọn sámúdáwá àwọn èèyàn nẹbi kọọlẹ tọlọ wọn bá parun àwọn ilé kan kọ sínú òkúta láwọn ilé járinjárin wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn ọlọ́ni ilé wa nù ọtí kọ́bù yóò tó ilé wa nìyẹn lamtuskan mi bàdí kò sẹ́ni tó gbélé wọn lẹ́yìn ìgbà tó ti pa wọn rùn. ẹgbẹ́ àmì ńlá ni àmì wo ńlá ni lẹ́yìn náà lọ lọ́ọ̀lù wọn ní sikẹ́ lọ wọ́wọ́ kẹ́rì bí gbogbo ẹsẹ̀ náà wọ́n fi dájú ògbé bẹ̀ kò sí tó àmì nìyẹn àwọn ẹni tó ti gbé láwọn ẹ̀dá ńláńlá tọ́lọ̀ ń lò wọn rí níbo ni wá wà lónìí àti egun òsì fún wọn fi parun nígbà tí parun dé àlè lóhùn tí odò rẹ̀ bá wọ́dé kò sódò ẹnìkan tó tún lè dúró níwájú tọ́lọ́mù akramakumullah ọlọ́ni ẹ̀wọ̀ báwo la tún bọ̀ táwọn tó pọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá ní rọ́ọ̀tì sí bẹ́ẹ̀ náà làwọn adá wà láyé ẹ bá fi tipa làwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ tẹ̀ kọ́ láti gbàgbọ́ tẹ̀ ta fìtì pakọ́ sí ẹ̀yin náà máa retí báwo la tún táwọn ti dé burú sí ìbàjẹ́ àwọn ọ̀tá ọlọ́run kọ́lọ́ má tètè wá bẹ́ẹ̀ nígbà téèyàn bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ò gbọ́ téèyàn bá gbọ́ ìkìlọ̀ látọ̀dọ̀ ọlọ́run tí ò tẹ̀lé ìdọ́dájú òun náà ní pé aburú eléyìí tí máa ń ti wọ́n òun náà ní nǹkan tẹ́ ń retí nígbà táburú bá wá dé ò lè rẹ́ nìkan bá wí bí èso rí ara rẹ̀. tọ́lọ̀ bá ti fẹ́ pààyàn kó sí dẹ́lẹ̀ tọ́ ẹ̀rí pé nìsí àwọn tó jẹ́ kékeré láwọn àwùjọ wa èyí sábà wọ́pọ̀ tí wọ́n máa ń gba ìlà èyí sábà wọ́pọ̀ ó kéré gan-an bóyá látàrí pé wọ́n fẹ́ wọn náà bóyá kọ̀ọ̀kan ni wọ́n lè máa gba ìlà nígbà àwọn kan wá gbà wọn gbọ́rọ̀ ìsìlámù àwọn bẹ́ẹ̀ wá di mùsùlùmí kí wọ́n kóra wọn wá kíláàsì nǹkan kan á kórìíà kí ló fà tó fà pọ̀ gan-an wọ́n ti pẹ́ nínú sí yàtọ̀ sílẹ̀ yìí kí lára yìí ọmọ sọ ń pa ọ́ ara yìí kéde ibi táwọn káwọn tó ti mú sùn kí ni wọ́n sọ ń pa àwọn táwọn bá ti sùn àwọn ti gbàgbé pé kí ni ọlọ́wọ́n bó ṣe fún yẹn irú ìyàwó níbẹ̀ lọ́dọ̀ tẹ́yìn bá kọ̀ láti ṣe Islam olókùrú kìí ṣe ẹnu táwọn èèyàn mọ̀ gbà sí yẹn lára nítorí pé yẹn gbẹ́ Islam tẹ̀bá wọn wò ẹ wá rí i pé kí ló dé tó fi jẹ́ pé àwọn ẹni tí kì í tí ò gba islam wọ́n ń pọ̀ gbogbo bá ń sẹ́ ń pè wọ́n gbogbo bá ń sẹ́ ń wí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n làwọn àti èèyàn tí wọ́n làwọn kọ̀ láti ṣe wọ́n ọlọ́run náà wàá fi wọn lé فلنسألن الذين أرسل إليه ولنسألن المرسلين ọlọ́run láwọn ẹni tá a ránṣẹ́ sí á fi wọn lé tí wọ́n jíṣẹ́ fún yàgò jíṣẹ́ fún yàgò àwọn aránṣẹ́ tá aráàbí wọn lè ṣe jíṣẹ́ abẹ́ jíṣẹ́ tó ẹni tó lọ́n bá wá fẹ́ ìparun tá a lè gbà lẹ̀ níbi ọlọ́run ti kádàrá pẹ́ ní kò jìyà kí lẹ́yìn lè ṣe tí òfin ní jìyà ẹgbẹ̀rún òtó bẹ́ẹ̀ ẹni tó lọ́n bá ti kórìí rẹ̀ lálọ́ lè ti lọ́nà sẹ́ni tó lè ti lọ́nà lọ́lọ́run sọ pé wọ́n máa ń yọrí de lẹ́hùn fitinẹ́tọ̀ fẹ́lẹ́ ń tẹ́mílẹ̀ kẹ́lẹ́ fún mi náà lọ́ọ́ àṣìṣe ẹni tó bá wọ́ láti fitinà rẹ̀ kò sí nǹkan kan tẹ́lẹ̀ fi gbà á lẹ̀ lọ́dọ̀ lọ. bákan náà anabi nuhu alayhi salam wọn sọ fáwọn èèyàn yìí wọn ni wala wala yanfa'ukum nusfi in aradtu an ansaha lakum in kana Allahu yuridu an yughwiyakum ìkìlọ̀ tí wọ́n ṣe fún yín ò lè wúlò fún yín o tó bá ti kó wu ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá yẹ kó wù láti sìn yín lọ́nà gbogbo ìkìlọ̀ tí wọ́n ṣe kò lè wúlò Awo lágbára láti fi kẹ́ni kò di mùsùlùmí kò sí. torí pé ẹni tọ́lọ̀ ń bá gbèrò láti sùdínà kí la ní ta lè dùgbà lẹ̀ àní kankan ta lè dùgbà lẹ̀. tọ́ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ dá wọn wọn sọ́n bì ó nira anabi sallallahu alaihi wasallam in tahris ala hudahu tó bá kó ń gbìyànjú ó ń ṣe wàhálà lórí bí wọ́n ṣe mànà. فإن الله لا يهدي من يضل ọlọ́run ọba kì í fọ̀ náà mẹni tí ọba sì lọ́nà subhanallah eléyìí túmọ̀ sí pé ìwọ lè máa gbìyànjú o àmẹ́ni tọ́lọ̀ ọba sì lọ́nà kò sí bó ti lè pọ̀nà torí ẹ ọlọ́run dákun mọ́ sí wa lẹ́ni tó sì lọ́nà gẹ́gẹ́ bọ́lá ti sọ man yudlilillahu fala hadiya lahu gbogbo ẹni sì lọ́nà kò tó lè fi mọ̀ náà. ويذرهم في طغيانهم يعمهون nínú agbẹrùgbẹrì wọn lọlọrun ọba ó fi wọn lẹ sí tí wọn ó ti máa para gàdì ẹni tọ́lọ́run bá bẹ́ẹ̀ sí lọ́nà ẹ̀yin ọmọ pariwo ni kò ní í gbọ́ ẹ máa kígbe kò ní í gbà nítorí kọ́ lọ́wọ́n ọba ló wù láti sí lọ́nà ọlọ́run ṣàánú wa ọlọ́run ní ẹ̀ńtàhìrì sàlẹ̀ àbúdá o tó bá kó ń gbìyànjú láti fi wọ́n mọ́nà lọ́mọ ẹ̀yìn lọ́wọ́ àlàyé àti ìmọ̀ ìyọ̀gbẹ́ni ọlọ́run bá kí kọ́nà mẹ́rin tí ọba sì lọ́nà o màálẹ́hùn mi nà sírí wọn ò sì ní lẹ́nìkan tí ọ̀ràn wọn sí. nínú àyà mi ọlọ́run ní innal ladina haqqat alayhim kalimatu rabbika la yu'minun àwọn ẹni tí ọ̀rọ̀ ọlọ́run ti tẹ̀lé wọn lórí pé ẹni àánú ni wọ́n wọn àmọ́ nígbàgbọ́ walau ja'atuhum kullu ayah kódà kó ṣe pé gbogbo àmì lẹ́ mú wá fún wa gbogbo àpẹẹrẹ lẹ mú wá fún wa eléyìí tó ẹgbẹ́ tó yẹn bá rí èèyàn gbàgbọ́ wọn ò ní gbàgbọ́ hatta yarawul adhabal alim títí tí wọ́n fi rí ìyà ẹlẹ́tẹ̀ eléèrò wọn ò ní gbàgbọ́ ọlọ́mọ tètè wá bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́mọ ọbẹ̀ ẹlẹ́dàá wá ní tí ìwọ tó ń gbìyànjú lórí àti fún wọn mọ́nà àtòrò àtọ̀sán rẹ lọ́mọ. فإن الله لا يهدي من يضل ọlọ́run bá kí fọ́nà mẹ́ni tí ọba sì lọ́nà nítorí pé ẹni tí ọlọ́run bá ti sì lọ́nà kò lè rẹ́ni fi mọ̀nà láéláé. وما لهم من ناصرين wọ́n ti ní ní aláràǹtí tí ó kó wọn kó nù sí náà. torí pé tọ́lọ́run ọba ni ألا له الحق والأمر تبارك الله رب العالمين ọlọ́run ọba lòdodo alẹ́lẹ́kùn kọ́lùkù tọ́lọ́wọ́n bá ní kádẹ́dà wàlá amúrù tọ́lọ́wọ́n bá làṣẹ abawarasalọ́ ọ̀rọ̀kùn àlùmí ìbùkún ni fún ọlọ́wọ́n bá olùwà gbogbo àgbáńlá yìí wọ́n ayà yìí wọ́n fi hàn wá pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán wọn ànábì ọlọ́ kọ̀ yàtọ̀ síra wọn ìrẹ́ ìlànà sọ pé nàánú máa ṣe àbẹ̀náwó àlẹ́ àbúnáwó àhìn. Awa awa tá a já nàbí ọlọ́run bi gẹ́gẹ́ ni tó ṣe ìyá kan wa àdá gẹ́gẹ́ bí ọmọ orogún ìyá wa lọ́tọ̀ọ̀tọ̀ bàbá wa kan ìyá lọ́tọ̀ọ̀tọ̀ baba kan náà wa wọn mi fi fi wa nípa التوحيد náà ni gbogbo anabi mu wa wọlẹ́ẹ̀kẹ́ lábẹ́ ìsìtọ́lọ̀ ń kálù ọ̀nà tí wọ́n gbé ẹ̀sìn wọn gbà ó lè yàtọ̀ síra wọn lápèjúwe gbàtí ti pa anabi wa anabi gbogbo anabi táwọn náà ní sọmi dị ní zohor wọn ní afu wọn ní magrib wọn ní ìṣá kọdáàlì bákan náà àmọ́ tó gbogbo àwọn anábì ọlọ táwọn ọmọlẹ́yìn wọn tóbi dórí anábì Muhammad sallallahu alaihi wa sallam ìní wọn máa ń sàlùwàlà tẹ̀lifá sallallahu alaihi wa sallam nínú sunan a wọ́n ní hàdà wọ́wọ́ mẹ́lá yẹ́kọ̀ọ́ pọ̀ ọ̀sọ̀nà ẹ̀dẹ́gùn ilẹ̀ bí. eléyìí làlùwà lẹ́nu tó ṣe é gbé ọlọ́run ọba ò lè gbà sọ láti rẹ̀ àyàfi kó sàlùwà lábà. ìgbà tuntun yá anábì sàlùwà lá méjì méjì. ìgbà tuntun yá ó tún sàlùwà lá mẹ́ta mẹ́ta. ìgbà tó wá sí mẹ́ta mẹ́ta yẹn ò ní hàdà wọ́wọ́ yìí wọ́wọ́ àlùwàlá tèmi ni o òun náà tó lálùwàlá àwọn ànábì tó síwájú níbi ẹ̀yìn àmọ̀ fún àwọn ànábì náà sálùwàlá àbí wọn sálùwàlá àwọn náà sálùwàlá ókè táwọn ànábì ọ̀bá romi kí làwọn máa ṣe àmọ̀ àmọ́ ń dá àmọ̀ dájú ni pé àwa nìkan lọ́lọ́run fún tẹ̀yẹ̀mù gbogbo àwọn ànábì tó síwájú wọn fún wọn tẹ̀yẹ̀mù eléyìí àpèjúwe kọ̀ọ̀kan ni pé lẹ́yìn ìgbà tí tàwọ́kì ká sọ ọlọ́run lọ́kàn nínú ẹ̀sìn táwọn ànábì ọlọ́run mú wá lọ́jọ́ ra ọ̀nà tọ́lọ̀ wọn akọ fún kálukú tí wọ́n máa gbà sí lọ àti tí wọ́n máa ṣe lẹ́sìn ó lè yàtọ̀ látòrí ànábìkà sí ànábìkà torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n lọ kọlu bàtínà fi kulli ummati rasúlá àni àbúdó lọ́ha wàtẹ́tẹ́ ni bò kàwó. àwọn ìrántí tọ́lọ̀ wọn ara yìí àmọ̀ kí wọ́n pọ̀ ọ́. wọn pọ̀ torí kọ́lọ̀ ní gbogbo ìjọ láti gbé ránṣẹ́ jìjì ṣùgbọ́n àwọn ẹ̀gbà wá wá tí fi pé àwọn aránṣẹ́ ọlọ́run wọ́n lọ bí ọgọ́rùn-ún ó lé nígbà táwọn anábì táwọn jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún anábì àwọn anábì ju tọ́ ìgbà tó lọ wọn sọ pé wọ́n lọ kọ́ àdínà fi kulli ummati rasula àni àgbọ̀dọ̀ wọn àwọn òṣìṣẹ́ níbi pààbò kò túmọ̀ sí pé ìjọ kan kan gbogbo ẹ̀yà ó lànà bí kò túmọ̀ sí bẹ́ẹ̀ o táwọn àmà àwọn ànábì rọ kìrìyèsì túmọ̀ rẹ̀ nù wọn ànábì Yorùbá ànábì aláwùsá ànábì anabi tafa anabi gara anabi gbirom anabi angad anabi awe a ibẹ o sáà kó gbogbo akporongodo yìí láàyè báwa ti ti pọ̀ tó láyé nì tí wọ́n ń ka iye èèyàn tó sáńkarọ́ dọ́là ti lọ bí seven billion irọ́ la sí kí ni wọ́n ń ka ẹ̀rọ náà rí bẹ́ẹ̀ ti kà yín náà wọ́n kà kó ti ku nọ́mbà kan náà lásán seven billion péré lọ́wọ́ wà láyé adúrò àti àwà láyé ni dala anabi wa anabi muhammad sallallahu alayhi wa sallam ètò tí wọn ti kọ àbùkátà anabi yorùbá àbùkátà anabi ibo àbùkátà anabi kìnìkan anabi kaná la anabi wa onáni muhammad ibn abdillah sallallahu alayhi wa sallam. gbogbo ọjọ́ iná ló lánàbì tẹ àwọn èèyàn anabi Isa wọn lánàbì Isa láàyè rẹ̀ àwọn èèyàn anabi Musa wọn lánàbì Musa láàyè rẹ̀. àwọn èèyàn anabi sọ́ọ̀lẹ̀ wọn lé anabi sọ́ọ̀lẹ̀ láyé rẹ̀ láyé wọn bẹ́ẹ̀ náà làwọn èèyàn anabi ibrahim wọn ibrahim láyé rẹ̀ láyé wọn nílùú wọn gbogbo wa dórí anabi wọn sọlọ àríwá wa lè agbọ́dọ̀ gba anabi gba a gbogbo anabi pátá náà ṣùgbọ́n àwọn àwọn gbọ́dọ̀ ní sangilisi. ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam agbàgbọ́ ló di ndi àtìlẹ́kọ̀ọ́ sí tala anabi sọlọ ọ̀ràn tiwa anabi muhammed sallallahu alaihi wasallam àwọn anabi yòókù kọ talọ̀tà wa gbogbo wọn la anabi Ọlọ daba ti dárúkọ ẹnìkan nítorí tí mùsùlùmí sọ máa bá ti máa bí àbáwọn torí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tábà jókòó bí kan tábà ń gbọ́ anabi ọlọ́run kan tábà wọn jókòó bẹ́ẹ̀ àníbà wọn jókòó bẹ́ẹ̀ akọ fún wọn ilé ìjẹba ilé ìjẹbi tá a fẹ́ dúró sí lónìí ẹni fẹ́ wà pẹ̀lú imam tí imam ò fi parí sọ̀lẹ́ tí ó sì fẹ́ tó sì fẹ́ dí lóru láti tún ṣe ìyáàmù lẹ́yìn míì pẹ̀lú wítìrì àti gbọ́dọ̀ ṣe wítìrì méjì lóru kan báwo ni o ti sọ àti imam bá ti dìde púpọ̀ fẹ́ ṣe wítìrì bákà mẹ́ta yẹn àníyàn táwọn ò ní ni pé a sì ń bá ìyàmù lẹ́yìn wa lọ a sì ń bá tarawéèhì wa lọ àníyàn dání a ti sàlàyé lánàá pé kí ló dé sí tarawéèhì wa wá jẹ́rọ ká mẹ́rin bì torí pé ẹ̀yin ìmáàmù tá a wà ní ìmáàmù òdúró láti sálámà méjì kó tó tún bẹ̀rẹ̀ ẹlẹ́kẹta oṣù àlà ilé ìjọba ìjọba bá dúró òkúta bá ti tọ́lọ̀ mi kẹ́ẹ̀dẹ̀ sí ẹwà tó sọ wíṣọ ìrìn yìí ìyẹn ni pété lè máa bá ti sálámà ti parí ẹ̀ yóò dìde ẹ̀ yóò fira kà kan. lórí ọ̀rọ̀ àyè tí àwọn ọlọ́run ń dé láti ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ṣáájú àlàyé sọ. wọ́n máa ń yẹ kí ó gbà tí wọ́n fẹ́ gbé ẹgbẹ́ wọn fẹ́ ṣọ́jú sí oṣù bá tẹ̀lé ẹ̀kọ́ lórí àyè. wọ́n ẹ̀kọ́ àti tó lẹ́yìn ìgbà yẹn wọ́n gba àtúntò pé wọ́n bọ̀ dé mọ́ṣáláṣí òun tó a mẹ́jọ bá ṣe àlàyé lórí. kòtò bẹ mọ́ṣáláṣí rẹ bá wọ bó mọ́ṣáláṣí tiẹ̀ wà wọ́n tara rẹ dá torí de eléyìí ayé lè má mọ̀ ọ̀gọ́dọ̀ gba ju àwọn máa mú ti ga ti máàmù lásán àti tàwọn jàmá gbogbo ẹ̀ ní ọ bàjẹ́ tó ọlọ́run tó wá sí ọ̀rẹ́ kí lẹ kà ganan rí sẹ́yìn ti jẹ́ lè máa kí lẹ yìí kà sẹ́yìn ti jẹ́ lè máa torí tó bá fẹ́ ẹ bá ka kí ó kankan sẹ́yìn ti jẹ́ ìmáà kò yẹ kẹ́ máa fa wàhálà lórí kúrò bàbá kí ó tọ́ wà tó tó ti bì ibẹ̀ lẹ́sẹ̀ rí kíkọ́ tọkọ́gà nínú ìdíyà síra tí gbogbo yín mà síra fíkìú kékeré yẹn ẹjọ́ tí kẹ́sì bábùlì ìmáàmù ẹ̀ bá ń bẹ̀rẹ̀ kọ́dà àwọn tó sọ lórí pé tó bá ti lè ga tó bá ti lè ga ti ṣíkòrò lọ àtẹ́lẹwọ́ kan sọláàtì ìmáàmù bàjẹ́ táwọn máàmù gan bàjẹ́ màlìkí àdáni ẹ má wulẹ̀ já tó lọ jìnnàjìnnà sẹ́mi ọ̀gá lómi ọ̀sọ̀ pẹ̀lú tíra ọlọ́wà nígbà tí wọ́n kọ́ ọmọ kí ó kẹ̀kẹ́ ni tó bá mọ kí ó tíra kékeré tó a tó sí rẹ ọ̀dà ọjà kò sí rẹ. ọ̀npọ̀lọ́wọ́ oògùn nìyẹn ọ̀npọ̀lọ́wọ́ oògùn nìyẹn wọ́n ní kí ẹ bá wà láwùjọ kan tí babaláwo kan wá jáde síta torí àfa àtẹ̀wé àwa ti pé babaláwo ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀rọ̀ kẹ́yìn náà rí ní abẹ́ẹ̀gẹ́tì ẹ̀ wọ́n láfa kan wá jáde síta babaláwo nìyẹn ọwọ́ àní ìtọ́ba mọ̀ kó o ti súnà tó o sì dára rẹ lójú jáde níta òun fẹ́ dà kankan wò lára rẹ bẹ́ẹ̀ pé babaláwo ni ẹ abẹ́ẹ̀ fẹ́ tẹ̀ tó kẹtọ́ ẹ kẹ́ ẹ ṣe ni pé tó máa bí ọ̀dà wọ́n jáde sẹ́mi kó o ti jáde tẹ́lẹ̀ náà èyàn sọ pé tó bá bí ọ̀dà jáde ó ní ọ̀hún ti jáde ẹ kàn dì fọ́tí fún ni olóyè sẹ́mi kókó tó fa nǹkan rẹ̀ yọ ẹ̀yìn ti lò sáwọn ọlọlá tó ń torí délé tó nà wá dá wa lójú ẹ wàá kọ ọba bò rẹ ó ń dè tó ní ẹ nàmá lójú tó ìgbà kọlọ ọmọ wẹrọ rẹ ọkàn wa ọjọ bó ti tètè kàlí kùtù. wọ́n ní mọ́tò láti kan bẹ́ẹ̀ láyé kan níbi kan wọn abẹ́ ṣe náfìlà kan ní ìdajì ṣàbẹ́n ariwo yìí wá pọ̀ àwa náà wá fi lọ kópa ń bẹ̀ ńgbà dáàmú ṣéńdá ṣéńdá àbí ọ̀dà ọ̀dà bídí àná náfìlà tó máa ń ṣe ní ìdajì ṣàbẹ́n yẹn bídí àgídì ọ̀tàkùn lànà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn máa ń pè ní lẹ́yìn lẹ́tọ̀ ní ṣàbẹ́n lẹ́yìn lẹ́tọ̀ ní ṣàbẹ́n pípé òru ìdajì ṣàbàn àdádálẹ náà àríkàsọ. sẹ́mi pé mọ̀ ń bọ irú apá tó ní kẹ́ jáde fẹ́ dàn kankan wò ẹ mọ̀ pé ń tún àwọn gan-an pé àwọn kan wà á dé nì wọ́n máa sọ pé táwọn ti ọ̀dà wọ́n máa sọ pé táwọn gbà lọ́dọ̀ àwọn bàbá àwọn ọ̀dà bí wọ́n bàbá bàbá náà láti sọ lẹ́kọ̀ọ́ so àwọn àwọn tí ń tẹ̀lé bàbá bàbá àwọn tó ti ṣìnà burúkú náà kí lẹ wá gbà lọ́dọ̀ bàbá yín ju dá lọ gbà lọ́dọ̀ àwọn bàbá yín ju tí awo lọ ẹ sí lórí ẹsẹ̀ kankan babaláwo lásán torí de ilé irun ẹsẹ̀ tí ó dojú tí irun wọn òfin ní sẹkù láwùjọ mọ ẹ àbí òye wa ìdọ́fà ayọ̀ tó lọ́ nà mọ́ lórí ẹ̀yin méjì mẹ́tẹ́ wà ẹ gbà lọ́wọ́ lẹ́nu lórí ọmọ wẹ́rọ̀ sẹ́fọ̀n ni ọ̀fìlìn pékin kí lọ jẹ yó. ẹgbẹ́ lẹ́nu tán ni àwọn tí ọ̀tẹ́ sì mà yẹn ọjọ́ pé kò tẹ̀ jẹ́ kò tẹ̀ fi béèrè gidi lẹ́fẹ̀ẹ́ béèrè. Aleykum salaam. ah wọn máa kọ kí owó dára mẹsàájú kí náà bẹ̀rẹ̀ kò sí ń dá bẹ̀rẹ̀ torí pé ṣé bá kọ nǹkan dára mẹsàájú lọ bá ó ń bẹ nínú zakharafatul mẹsàájú kí ẹ máa ṣe mẹsàájú lọ́sọ̀ọ́ tẹ́sí ń bẹ nínú àmì gbẹ̀ǹdà gbìyà kò sì súnmọ́ torí ẹ̀ lẹ́sẹ̀ rí tí mẹsàájú wà clean nìkan tọ́tọ́ ama kọ́ nǹkan sára òkè ni bọ́dẹ̀ tí wọ́n kọ́ dúró nígbà kọ́ Allah wọ́n kọ́ Muhammad ọ̀tọ́ apárí nítorí kíkìlá sẹ́fún àbí òye wà bá náà bá ara aago tó ń ṣe ń China wọn wọ́n kọ́ sebe wọn sọ pé bàtà lọ mọkà àrí ní mọsálásí ànábì sọ̀rọ̀ bá àlùsọ yìí wípé wọn pọ nǹkan ká ròkè tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí àwọn tí wọn kọ́kọ́ ṣe àtúnṣe mọsálásí ànábì ba? bá àlùsọ náà tán sí wọn pọ nǹkan sí ìgbà táwọn èèyàn ayé ìsìn náà táwọn náà tún fẹ́ lójú àwọn náà tún kọ kí ó kí ó tí wọn lè yàtọ̀ díẹ̀ kò sí táwọn ẹni àkọ́kọ́ kò túmọ̀ sí pé súnà ni kò túmọ̀ sí pé súnà súnà bá kéwù mélòó là nàbì kọjá lọ kiri mọ́tíláṣí tẹ òkiri náà dà kò sókiri lára mọ́tíláṣí àná igi dàbínú igi dàbínú igi dàbínú igi dàbínú igi dàbínú tẹ́kọ̀ nǹkan sára òfin bò kò sí dọ́dọ̀ eléyìí jẹ́ gbogbo jẹ́ ẹ̀ríkì náà máa ti sọ̀lá ẹ̀ tó máa kọ̀ nǹkan sára òfin ẹ̀ mọ̀ wá òkè ṣé alámínẹ́síráàdì àbí alámísára kébà mọ́tàdírí àlám hmm. yọ wá pé tẹ́ ń wónú dé ìparí sọláàtì tó ọkàn yín ò ní sí ibi sọláàtì arò ògiri mọ́sálásí à ń kọ́ nǹkan sí pọ̀tọ́. Bèkèrè èèyàn ní bàjẹ́ bẹ̀ èèyàn ní bàjẹ́ dẹ́nu pé bí Nàìjíríà ti wà ọgbọlẹ ọgbọlẹ ẹgbẹ aha látàrí kéèyàn máma tó níbẹ̀ yẹn àdánwò lálá ti sèyàn ìwọ àbáwọn tuntun ọlọ́pàá àmọ́ gba títí tí ọmọ kọ jésù nàìjíríà limited ẹ ọgbà bí báyìí débẹ̀ ó sì máa yàgbélé wò ah! á lọ́mọdé àti orí ẹ̀ tó ọ̀sán pípọ̀ fún ọ lówó tuntun kọ́ wa jù sí torí téèyàn bá kọ pẹpẹ lọ́wọ́ rẹ̀ téèyàn kábàámà rẹ̀ ńjọ gbé dàgbé àmọ́ ó léwu wọlé àtọkùtù dọkọtì kẹgẹ ìrẹsẹ yìí kẹsọ rúkọ fẹlẹ yà mẹtẹ ẹntọrọ ọhún mọfọwọ rẹ̀ kọ kankan tuntun ó dùn mọ́ láti rí ńjọ gbé dàgbé àmọ́ náà. wọn bí wọn dà ní bọmbẹ ńgbọdá lọkùnrin máwèrè làwọn máa bí wọn dà àbí tí wọn náà bá láyà o ti fún yín lówó jáde fún ti ẹjọ́ àkókò ẹ ń sún pọ náà àlè kò sùn. Bẹ́ẹ̀ni ó ti dé ní. Thank you ọ̀rọ̀ rẹ̀ ṣe dé eléyìí ló ṣe dé eléyìí ló ṣe dé ọ̀rọ̀ oríṣi bíi mẹ́rin mẹ́ta lọ wà onídìí ká máa sọ gbogbo eléyìí náà sọ fún yẹn ló ṣe dé nítorí pé àdéhùn méjì wà lọ́dọ̀ àná mùsùlùmí àdùsùn tó ní ìjẹba ti bá lẹ́yìn máa ẹ̀yin náà darapọ̀ mọ́ ẹ bá wọn sí i nítorí wàá bọ́ ọmọ yín lọ́wọ́ ó lo gbólò méjì níbi kan ó ní ẹ pé ẹ pé ó túmọ̀ sí pé ẹ ti ta alákọ̀ọ́kọ́ tì yín ẹ wá pé o nínú ẹgbàá wa mi ó ní ntọ́bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ sán ó túmọ̀ sí pé talakọ̀kọ́ ńlọ́bọ́ ọmọ yín lọ́wọ́ ti parí lẹ́ńbà tẹ́lẹ̀ ìlọ́ adáwà lálẹ́ lára wọn àrí nínú ẹni tó sọ pé a máa pè ní àjẹpẹ́ tá a kọ́kọ́ bá là kọ́kọ́ tiwa àrí nínú ẹni tó sọ pé a máa sán torí pé ní tó ti bọ́ mọ́ wa lọ́wọ́ ní gbèsè a sì rí nínú wa ẹni tó sọ pé wàá jẹ́ bẹ́ẹ̀niyẹn fil aqwal wa fil af'al so ọ máa pé gbólò ọ máa sán iṣẹ́ ìmáàmù Málíkì. sọ̀rọ̀ rẹ ní ọba dọ́gba jù níta màlìkí àsọpọ ẹsẹ ní ìsìn tó bá fẹ́ bí rákà ẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin lọ bá ní sọlá tó lásù ọ̀rọ̀ imáà malik ni pé ìgbà tó bá dìde ọkà fàdí àtúnṣúra ó tún dìde ka fàdí àtúnṣúra àti tó tún á èsì tala kọ̀ọ̀kan parí. sọláṣẹ́ magrib ni ó ti hàn dáadáa rákẹ́lẹ́ kẹta lọ bá ní magrib lọ́dọ̀ Imam Malik yóò sọ kó dìde tó bá dìde wàá ka fájì àti sùúrà wàá kà sókè tó bá kà sókè ọ̀wá jókòó wàá tètè sọ́hùn tó bá ti tètè sọ́hùn tó nísìn wàá tún á dìde wàá tún wọn kọ fati àti sura wàá tún wọn sẹsẹ ti tashahud wa salam nítorí pé ìgbà tá a bá ti raka méjì ní mákè ìlú àmà ti tashahud ìdínú tó fi sọ pé ó fi raka kankan ọ wàá ti tashahud tọba wa tún dìde òní ka fati àlàkà tó nǹkan tó ṣe ní ìsìn òní pé wàá tún ka fati àlàkà àti súra nítorí pé rákà tí wọ́n bá wọn kì í sálá kọ̀ọ̀kan tiẹ̀ kì í sì sẹ́lẹ̀ kì í ẹlẹ́gbẹ̀ta tiẹ̀. ètò ọ̀dọ́gba jù ni pé níta bá ti kọ́kọ́ bá la lákọ̀ọ́kọ́ tiwa kí lọ́ pẹ̀lú àdéhùn méjèèjì ẹnu gbogbo olùmọ́kò nígbà tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ sọ̀lá mo ṣe ọlọ́ọ̀bọ̀ wọ́n pè ní takbiratul ihram takbiratul ihram wọ́n là gbọ́dọ̀ sí àfiniraka alákọ̀ọ́kọ́ tiwa ìdínà tó fi jẹ́ pé tí mo kọ́kọ́ bá ní alákọ̀ọ́kọ́ tèmi ẹjọ́ jẹ́lẹ̀ kejì ti imam ẹjọ́ jẹ́lẹ̀ kẹta ti imam ẹjọ́ jẹ́lẹ̀ kẹrin ti imam kọ̀kan mi alákọ̀ọ́kọ́ tèmi lè jẹ́ bẹ́ẹ̀. táwọn èèyàn ẹni tó bá wọn kíláàsì wọn ní ṣe ọtọ súnà kó ṣe sàlámù àlékún táwọn èèyàn tó bá náà ó lè ṣe sàlámù àlékún ṣùgbọ́n ìtọ́tọ́ gba jù wípé kọ́ máa ṣe sàlámù àlékún ó ti gbà tọ́ba tó ti tàkìyà tó mẹ́tẹ̀ tọ́ba ti tàkìyà tó mẹ́tẹ̀ tà ìgbà náà lọ́sì tó ṣe sàlámù àlékún ọ́ sàlámù ìtàwọn. torí pé lárúbáwá aróko tọ́wá ti sọ láti kọ́ sáti ṣe ń bẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ń wò tó fi wá sí rákà méjì pàtó parí rákà méjì nǹkan ló ti wá sàlámù kálẹ̀ anábì ní ẹrù jẹ̀ fọ́sọ́lé fẹ̀yìn nìlẹ́kẹ̀lẹ́ tó sọ́lù tọ́tún sọ́lá ti ti dúró ti ti sọ́lá kọ̀sálámù àfi lẹ́yìn ìgbà tó parí rákà méjì ìgbà tó tó parí rákà méjì ló tó wá sálámù sànà lọ́sọ̀rọ̀ àdé yẹnni kí taba wọn kíláàsì táwọn yẹn ti jókòó mẹ tàhíyàtò mẹsì làbọkọ taba tí wàá parí tàhíyàtò mẹsì àwọn àti àwọn yẹn àbá àlọ́ sálámù sí wọn láyé wọn. àbá ti kí wọn lápapọ̀ pé tọ̀ asalaamu alaykum wa rahmatulah. rárá wọn yé sàdúrà tí wọn mẹsàlásì ju àdúrà tánàbí ti kọ́ wa lọ. أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك تتابع ما بوتك بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك بس أدعاء تافه ومسلاسي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك